ọlọ́run bá tí ọkọ ẹ̀tọ́ sí. àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábì wa sọ́lọ́ lọ́wọ́ àdìbò sọ́lọ́. àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábì sọ́lọ́ lọ́wọ́ àdìbò sọ́lọ́. kí ọlọ́run bá kí ọkẹ́ kí ọgbẹ́. ọlọ́run bá kí anábì wa ní gẹ̀ẹ́ àti àwọn aráàlú àti àwọn ìjọ rẹ. àti àwọn aráàlú àti àwọn ìjọ rẹ. àti gbogbo ẹ yóò fọwọ́ dọ̀rọ̀ mọ́ islam tó fi jẹ́ ògbéǹde. àti gbogbo ẹ yóò fọwọ́ islam tó fi jẹ́ ògbéǹde. ẹ lánàá lánàá la a ti sọ pé mẹ́rin ni. a ti ni. àkọ́kọ́ ni bíbà lága. àkọ́kọ́ ni bíbà ẹ̀kejì ni níní làákàyè. ni níní làákàyè. ẹlẹ́ẹ̀kẹta ni pé yìí ní kápá lórí gbígbá wẹ̀. ni pé yìí ní kápá lórí gbígbá wẹ̀. ẹ̀kẹrin kọjá pé yẹn wà ní òwú tí ó ṣèrìn àjò. ẹ̀kẹrin pé yẹn wà ní òwú láì ṣèrìn àjò. lẹ́yìn ìgbà náà la wá sọ̀rọ̀ nípa májẹ̀mú tí wọ́n ń jẹ́ kí àwọ̀ ní àlàáfíà. lẹ́yìn ìgbà náà la wá sọ̀rọ̀ nípa májẹ̀mú yóò fi jẹ́ àtẹwọ́gbà wájú ọlọ́run mẹ́rin náà la pé òun náà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni kéèyàn jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì kéèyàn ti dàníyàn kó ti wà nú ẹ̀mí rẹ̀ kó fẹ́ gbààwẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kọjá kó kò sí háídọ̀ lára obìnrin àbí ẹ̀jẹ̀ òbí. ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní kọjá pé ìgbọ́jọ́ tá a fẹ́ gbá wọ̀ kọjá ọjọ́ tí èèyàn máa gbá wọ̀. ẹ kọ́mọdé yìí pé kọjá ọgbọ́n sí ọjọ́ tí èèyàn lè gbá wẹ̀. kọ́mọdé ọjọ́ ọdún léyà àbí ọjọ́ ọdún ìtúnu àwẹ̀. ẹ a sọ pé ẹ tọ́wọ́ wà lórí iṣẹ́ hajj òun lè gbà tọ́jọ́ léyà yẹn. a sọ ẹ tọ́wọ́ wà lórí iṣẹ́ hajj òun lè gbà tọ́jọ́ yẹn. lẹ́yìn ìgbà náà làwa mẹ́nu bà nǹkan méjì tí máa kọ̀ fún yàn láti gbà wẹ̀. obìnrin ti máa ń ṣẹlẹ̀ sí. alákọ̀ọ́kọ́ òun náà ní kọjá yìí pé háìdì ṣẹlẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ní ẹ̀jẹ̀ òbí. lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ ń pa yìí pé. ṣé ọlẹ́tọ̀ fóbi láti lo oògùn tí ò ní jẹ́ kí hẹ́dọ̀ wá kólébà ara wẹ̀ gbà pé. àṣìṣe ọgbọ́n kò ṣeé wọ̀ ńbẹ̀ ṣùgbọ́n náà ọba ọ̀rọ̀ ń tẹ ẹrú ẹ o. ẹ kó jẹ́ kí hẹ́dọ̀ yẹn wá bó ṣe ẹ̀kọ́ wá iná jù. kó jẹ́ kí yẹn wá bó lẹ́yìn ìgbà náà àwa àforinlẹ̀ lórí gbólú ọlọ́run tó sọ pé kùtìbà àlẹ́ fún mu síyà àwẹ̀ ti di ọ̀ràn yẹn léyìn lórí. ó túmọ̀ sí pé ìbára ẹni sọ ìbára ìbáwa sọ̀rọ̀ ọba gbogbo wa sọ̀rọ̀ lábàsọ̀rọ̀ pọ̀ ni. ó túmọ̀ sí pé ìbára ẹni sọ̀rọ̀ tọ́lọ́ka wa sọ̀rọ̀ ọba gbogbo wa sọ̀rọ̀ lábàsọ̀rọ̀ pọ̀ ni. ẹ ti túmọ̀ sí pé ibi tí ìjọba ìsìláàmù náà bá wà ó yẹ kí wọ́n máa fún àwọn èèyàn lọ́wọ́ lórí àwẹ̀ gbígbà kó fi já sí rọrùn fún wọn. èyí ní jáde nípa èyí tí ìjọba ẹ̀sọ́ àfihàn náà wà ó yẹ fún àwọn èèyàn náà lọ́wọ́ fún wọn já sí àwọn ìjọba já sí pẹ̀lú rọrùn fún wọn. lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ ń pa wípé kí ló dé tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tọ́lọ́ ń dojú ẹ̀ kọ wá fún sísọ nínú tó fi ń pèpè nínú Quran ó ń dojú ẹ̀ kọ àwọn mọ́mìnì ń pé yá ayọ́ ìlẹ́dínlẹ́ àmọ̀ nígbà mọ́kàndínní àádọ́rùn-ún láti wá sọ̀rọ̀ nípa ni pé ètò sọ̀rọ̀ tó máa dojú ọ̀rọ̀ ọkọ̀ ọ̀hún ìlú tó fi wá sọ̀rọ̀ nípa ní ọ̀gá ní ìgbà lọ́nà mọ́kàndínláàdọ́rùn. ẹ ẹ sọ́wọ́ túmọ̀ sí pé àwọn tí wọ́n ṣe mọ́mí ní òdodo tí wọ́n ò lé àwọn náà lè máa ṣe àwọn sẹ́tọ̀ yẹ ká máa ṣe ní. lọ́wọ́ bẹ́ẹ̀ ni nígbà tí gómìnà ọlọ́run yóò rọ̀ ikọ̀ yóò rọ̀ àwa àfihànilẹ̀ wípé ìtọ́nà fi ń dáàbọ̀ mú mi ní òdodo náà ni pé ó ní ìpèsè lẹ̀ ti wà fún láti gba iṣẹ́ tọ́lọ̀ ń fẹ́ kó ká máa ṣe. àwọn ẹni wọlé wọlé tó dé kọ́lọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ kan mú mi ní òdodo. lọ́pọ̀lọpọ̀ gbà. lọ́pọ̀lọpọ̀ gbà òun náà ti fi àwọn ilé ìpèsè kalẹ̀ fún iṣẹ́ tó lọ́wọ́ báyìí lọ́wọ́ ká ló ń ṣe ní. ẹ ìpìlẹ̀ ìmánì ti dúró sára wọn. nítorí pé ìpìlẹ̀ ìmánì ti wà lára wọn. ó ti wà lọ́kàn wọn. ó ti wà lọ́kàn wọn. wọ́n kàn máa gba àwọn ìdájọ́ yẹn kí wọ́n máa lò lókù. yóò kàn máa gba àwọn ìdájọ́ yẹn kí wọ́n máa lò lókù. eléyìí ò túmọ̀ sí pé bóyá àwọn nǹkan yìí kì í sọ̀rọ̀ yẹn lórí yẹn tí èsè fún èké èsè mùsùlùmí. eléyìí ò túmọ̀ sí pé ẹni tí kì é. ẹ a ti fi rẹ̀ pé ìtòrìnlẹ̀ jù àwọn àjọ ìwà yìí pé àwọn ìmọ̀ náà ti fi hàn wípé wọ́n jọ ìwà yìí pé ọ̀rọ̀ yẹn náà ni ọjọ́ ọkọ̀ àwọn òkè bá ti láti kí wọn máa ju wọn máa gbà wẹ kí wọn máa kí wọn máa yọ kàkà. bàbá àwọn náà máa gbà wẹ kí wọn máa yọ kàkà. kí wọn máa mutí. káwọn náà máa mutí. ẹ kí wọn máa ṣàbòsí. ọ̀ràn àyànlọ́jẹ́ lórí wọn. ọ̀ràn àyànlọ́jẹ́ lórí wọn. ṣùgbọ́n tí wọ́n bá wá sí ní ẹ bá ṣe ńtọ́lọ ní ká máa ṣe ní a sì kà fún gbogbo ńtọ́lọ ní a máa ṣe kò lè tì ní wọn ò lè tì ní ládàá kankan wájú ọlọ́run tí fi gba ìsìlẹ̀ ìgbàgbọ́ tí í ṣe ìní ìgbàgbọ́ sí iṣẹ́ tí ànábì wọ sallallahu alaihi wasallam tó mú wá. tó ti ṣe fẹ́ àìsè wọn àbábá ìsinmi wọn. ṣíṣe wọn lé ayé wọn ní ládá lórí ẹ. ṣíṣe wọn láyé wọn ní ládá lórí ẹ. àìsí wọn. àìsí wọn. tọ́ba tọ́ba dijọ́ àjíǹde. ọlọ́wọ́ bọ́ ọmọ fìyà jẹ wọn lórí gbogbo nǹkan kan ọ̀kan tó ẹ wọ́n ṣe láyé tọ́jú ojúṣe ẹ̀ tìbí wò ṣe wọ́n tó lọ́dọ̀ ọlọ́run. ọlọ́wọ́ bọ́ ọmọ fìyà jẹ wọn lórí àwọn ibi ìlàdúró sí lánàá. wọ́n ní ibi tá a dúró sí lánàá lónìí. ẹ lónìí ibi tá a ti ibi ibi tá a ti bẹ̀rẹ̀. ibi tá a ti bẹ̀rẹ̀ lẹ́yìn. òun náà níbi gbólóhùn ọlọ́run náà ni. ibi gbólóhùn ọlọ́run kàdé tó bá lọ. sọ pé kutiba alaykumu siyam ọlọ́run ti fi àwẹ̀ gbígbà lọ́rùn àyàn léyìn lórí. gbólóhùn ọlọ́run ti fi àwẹ̀ gbígbà lọ́rùn àyàn léyìn lórí. ẹ ṣé ó túmọ̀ sí pé ó ṣe àwẹ̀ bíbà bí ọba tiẹ̀ sí ìsàlàyé ibà àwẹ̀ ń ṣe rí àbí àwẹ̀ kan tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ lọ́sẹ̀ fi á lé sí pé àwẹ̀ ń ó jọ̀ràn èèyàn lé ní lórí o. wọ́n ní ọba àlejò náà ẹ̀fọn láàyè á nílẹ̀ yẹ sẹ́yìn pàtàkì rẹ̀ fún wa yí pé tí àwẹ̀ tá a ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí so ọ̀rọ̀ méjì náà làwọn onímọ̀ sọ lórí eléyìí. àwọn akọ́wọ́ ti rẹ̀ gbọ́dọ̀ méjì náà làwọn onímọ̀ sọ lórí eléyìí ṣùgbọ́n kátó mẹ́nu bá méjì tí wọ́n sọ. lóṣù kátó mẹ́nu bá méjì tí wọ́n sọ. ẹ alẹ́ nínú èdè lárúbáwá. sẹ́ni alẹ́ nínú èdè lárúbáwá. ẹ nínú tí máa wọ ó kọ ni. nínú tí máa wọ ó kọ ni. sọjá pé oyin tó bá ti wọ ẹ sì mọ̀ pé ó kọ ni. níbi ọba bá ti rẹ̀ sọ pé ó ni. ẹ gbàǹbọ̀ adakọ méjì kan àbá adáfọ méjì kan tó ti pé èdè lásán náà ń jẹ́ lọ́rọ̀. àbẹ́ ìdí túmọ̀ sí mòsúlì ismail mòsúlì bíi lẹ́dí àwọn yẹn lè wọ bíi yìí. àbẹ́ ìgbẹ́jà ti pé túmọ̀ sí ìtumọ̀ òfin kàǹkà lẹ́sìn ló túmọ̀ sí níbẹ̀. ẹ òun lè wọ bíi ní tiẹ̀. òun lè wọ bíi ní tiẹ̀. mọ ní ìpìlẹ̀ gbogbo bí a bá ti rí ali ó kọ ní ọyàn wọ̀. ìwà ní ìpìlẹ̀ ìṣe àbò ẹ àwọn onímọ̀ náà wọ́n sọ pé ali nǹkan jẹ́ kìnsìyà àbí àdìyà nínú nǹkan jẹ́ pé ó ń tọ́ka sórí ìran nǹkan àbíkọ́jọ́ kọ́ máa tọ́ka sí ní tá a ti mọ̀ tẹ́lẹ̀. àwọn àbáwo onímọ̀ sọ́mà wọ́n jẹ́ oyé wáyé pé a ní a máa tọ́ka sí ìjọba tó bẹ́ẹ̀ àti mọ̀ tẹ́lẹ̀ tàbí ìjọba tó bẹ́ẹ̀ àti mọ̀. tọ́jà pé ìran nǹkan ní túmọ̀ sí ẹ̀ ẹ̀ tọ́jà ìran nǹkan ni wọ́n pè ní jìnsíyà òun náà tún kún sí ọ̀nà mẹ́ta. èsì ó ń túmọ̀ sí pé kí ń túmọ̀ sí ìran nǹkan yẹn òun náà tún ọ̀nà mẹ́ta nígbà tó bá ti wọ nǹkan ó túmọ̀ sí pé gbogbo nǹkan pátá ńlọ́bọ́ sínú ẹ̀ gbólóńkúlù alèpẹrẹ pírẹsẹ̀tì ẹ̀ òní wọ́n pè ní alìsígìrá tìlìtì. eléyìí ẹjọ́ kọ́nà ló pé tí abẹ́rẹ́ á lè ní ara ìlú ìrìn àdúgbò ìṣe ó lè túmọ̀ sí ìṣòro pé ó máa túmọ̀ sí gbogbo nǹkan. ẹ wọ́n pè ní ali ali ìdìsíyà alìsígìrá tìyà. ẹ irú ẹ̀ náà ń bẹ́ẹ̀ nù kúrọ́ nínú Kùránì náà ń sọ̀rọ̀ ní àyà twenty eight tọ́lá ọba sọ pé yuridu Allahu an yukhaffifa ankum wákòlùkọ́lù ìnta nùdọ̀ yìí bá ọlọ́run fẹ́ ti fúyẹ́ fún yín ni pẹ̀lú òfin rẹ̀ ti mú wá. ọlọ́run wá ló ṣùgbọ́n wákòlùkọ́lù ìnta nùdọ̀ yìí bá ọlọ́run ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́ńtọ́ lẹ. ọlọ́run wá ló lóyún ọjọ́ náà alìdìsíyà ìsìrẹ̀gìràfíyà nìyẹn pé kó lo nǹkan àgbógbó yẹn pátápátá lọ́dọ̀ ń dá ní ọ̀dẹ́. ẹ̀rọ ìgbọ́dọ̀ ọba àdéjọ́ fún wa pé ni gbogbo ajọ́gbogbo ẹ̀yẹ tọ́lọ̀ ń kọjá ọkùnrin lọ́lẹ́. ẹ̀ẹ́dẹ́ bá tún wòye sọ́mọ ẹ̀dẹ́ ìyẹn lóòótọ́ ọpọlọ ọpọlọ àti mímọ máa sí ìtọ́lọ̀ òfin kẹwàá náà tí a bá sì wọ ẹlẹ́nìyàn gba fẹ́ múra wa yìí a lè fi ọpọlọ wíwọ kájọ wúlò fúnra wa àlọ́nà fi kẹ́ ẹ̀ lọ́wọ́ ara. àní pé ọpọlọ lọ́lọ́ fi jẹ́ àyàtọ̀ sí àwọn ẹ̀dá yòókù ọpọlọ ọdún tí ayé kọta àwọn ẹ̀bá tó kù. ó ń jẹ́ pé ọpọlọ ń á máa jẹ́ kí nǹkan ó dàgbà sókè sí. bákan náà ọpọlọ wa náà láti jẹ́ ká tó máa mọ̀ káàkiri jẹ́ kí. lọ́jọ́ ká máa lílo ọpọlọ wa láti máa fi gé nǹkan ó dàgbà sókè sí. lílo ọpọlọ wa láti fi lò lọ́sí ìjọba ìjọba. ìta àti yàtọ̀ sí gbogbo ẹ̀dá yòókù nìyẹn. ìta àti gbogbo àwọn ẹ̀dá tó kù. lórí jẹ́gbẹ́ ń bàtọ́ náà kọ́ sọ àyà kẹlifọ́n ànábi sallallahu alaihi wasallam àyà àyà ìkra lọ́kọ́ sọ fún ibi ìkra bismi rabbika alladhi khalaq khalaqal insana min alaq اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم nítorí ọkọ sọ kalẹ̀ fún anabi ọsọlọlá àlè ọsọlá nìyẹn. wọ́n sọ fún ọkọ kalẹ̀ fún anabi ọsọlọlá àlè ọsọlá nìyẹn. ipe ọmọ ẹdẹ ènìyàn ọdẹ yàtọ̀ ní gbogbo ẹ̀dá yòókù. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá bí alẹ́ wọ́n ọmọ ẹdẹ ènìyàn ọlọ́ọ̀bá tó tó wá fún líkalẹ̀ ènìyàn sàánú lọ yìí bá tẹ bá wòye sí àwọn oríṣiríṣi nǹkan tá à ń lò lé ayé ẹ ìgbà ọmọ ẹdẹ ènìyàn lẹ sí àwọn ọmọ yìí. ìwọ́n oríṣiríṣi àwọn ọ̀sán tí a ń lò ní orílẹ̀-èdè yìí á ti fọ́ bẹ̀rẹ̀ táwọn ọ̀sán yẹn wọ́n. bọ́bá ti rin ni ẹ̀ẹ́rì bí orin ti máa ń ṣe àìmọye ọmọ ànábi ádámọ̀ lọ́fẹ́ tẹ́ẹ̀sì ní mọ̀ bí abilágbádá tá a ti rí tẹ́lẹ̀ abóǹkọ yìí ni tẹ́ẹ̀sì ní dá mọ̀ mọ́. ṣé aláwọ̀ ẹ̀ẹ́dì làwọn kájú ronú ronú di àjọ pé kòkòrò àmọ́ pé ntọ́ba jẹ mọ́rin pé olúwa rẹ̀ ní kan tó ńgbọ́ jẹ́ pé ó ń ṣe nǹkan mèremère wọ́n wá gbé ọkọ̀ wọn wọ́n pe ògùn ògùn ní agbélé lórí ẹ̀ẹ́ ní abà ní abà ní abà làwọn abẹ́rẹ́ fún ti ntọ́ba jẹ mọ́rin. ìyẹn ni bàbá àwọn ọ̀sán náà ti lórí olùkọ́ tó gbé nígbà tó àwọn arúgbó ẹ̀kẹ́ bá ti gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn sí iná bọ́bá fẹ́lẹ̀ ní sè bọ́bá ti pọ̀ ju agbára pé ẹ fi omi pa lọ kálukú ọ̀kọ̀ọ̀kan kọ lọ ìtòjú abá ti pọ̀ tó wọ́n ọ̀kọ̀ọ̀kan kọ dànù náà ni tí wọ́n tó wá mọ tí wọ́n fi dé. bákan náà ni wọn ti ní nígbà àwọn èèyàn kan wá ronú lórí ọtẹ tí ń ṣe wọn ní àwọn ọmọ ẹsìn ọlọ́run náà ni wọ́n pe Ṣàngó. nígbà táwọn ọmọ wa ronú pé irú ọtẹ tí ní iná ìdíná ìdúró lè fún ẹ kó lè bá máa fẹ́ ẹ̀ sàn ìgbẹ́ ìyẹ̀mí sábà àtàwọn àwọn ọ̀dọ́ tó lọ lọ́wọ́ ìwé bá tó sùn mọ́tò lọ́wọ́. ẹ ẹ tómi bá ti tó dákì ẹ lẹ́ni ìsìn àbí òjò ni àbí àbí atẹ́kùn ni ọ̀ràn dénú lọ́dọ̀ mẹ̀dẹ́nìyàn. obìnrin náà lọ́dún tó dájú ẹ̀ náà ṣiṣẹ́ ní ti a akẹ́kọ̀ọ́ ló fúra rẹ̀ èyí o àwọn àwọn àwọn kòkòrò tó wàhálà tí tí lára yọ kọjá kú líkàlì yìí fa ṣùgbọ́n ní àìmọ iye ọ̀nà ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀yìn tó lẹ́ni. lábàárà àgbèjọ ọjọ́ ọmọ ẹ̀dẹ́ yẹn nínú àgbá yìí a sì fún lágbára ṣùgbọ́n ọmọ ìgbéyà ọmọ ẹ̀dẹ́ nìyàn ìtọ́ lẹ́nu ọ̀hún. ẹ ẹ tí ọba mọ wọn ara rẹ ni ó òsín lọhùn. ẹ tí ọba mọ wọn ara rẹ gbóhùn òsín lọhùn. ẹ bá mọ wọn ara rẹ tọ́lọ́ ọmọ ọ̀sìn ìbẹ̀rù ọlọ́run yóò máa sìn yóò sì máa bẹ̀rù ọlọ́run gbogbo tí bá ń ṣẹlẹ̀ yóò máa jẹ́ ẹ̀kọ́ ńlá yóò máa jẹ́ ẹ̀kọ́ ńlá fún gbogbo ìgbà. alítọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn alìkìsìgara ayédèjì ń síyà lè sìgara fíyà ni ìyẹn ní pé gbogbo èèyàn tí ọ̀yọ́ ẹnì kankan lẹ̀. alìkìsìgara ló fẹ̀ yẹn alìkìsìgara fíyà lọ́wọ́ sọ ọba rẹ nìkan tó ń lérí tó ń lénu wọ ìpè ńtọ abẹ abẹ abẹ ti fi Ọlọ́run lọ wà. ọba rẹ nìkan tó ń lérí tó ń mọ ọmọ ọmọ rẹ òwe abẹ tó fi Ọlọ́run lọ wà. kódà bàjẹ́ olórí orílẹ̀-èdè tí ọba lọ́mọ ogun tí ọmọ bá ti ti fẹ́ ọ̀sán rẹ̀ jẹ́ ni ọ̀lẹ́ burúkú ni. kódà tó bẹ́ẹ̀ tó lórí orílẹ̀-èdè tí ọba lọ́mọ ogun tí ọmọ bá ti ti fẹ́ ọ̀lẹ́ burúkú ni. kódà ọlẹ ọlẹ burúkú ni tọ́ba kú nìkan. ó yàtọ̀ ìdájọ́ olórí ọmọ ogun fúnra rẹ̀ ọlẹ tọ́ba kú nìkan láì láwọn ọmọbìnrin. irin náà irin àti náà ni ẹbí agbára. irin àti náà náà làwọn àti náà. ọlọ́ni wa kò lè kọ́lé ìsánú dọ̀ ìbá ọlọ́dà ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́tọ́ lẹ gbogbo wọn pátá. ọlọ́dà ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́tọ́ lẹ gbogbo ẹni jẹ́ ọlọ́run náà ti dúró wá lé ìsìgàrà sí yàjẹ̀ sí yàrá yẹmí náà nù kúrán tọkọ̀ ẹ̀dá fún un. ọlọ́run tó sọ̀rọ̀ á lè fi sí ọ̀dọ̀dọ̀ bí aláwọ̀ ayé kò ní ìdílọ́jà tó máa ń bẹ̀rẹ̀ náà. ẹja àfilẹ̀ nítorí ibòmí kan àti fẹ́ lọ. ẹ ìsìgìràfíyà yẹn ó lè jẹ́ ife nítorí bá a fi gbólóhùn kúlù sí ni. ìsìgìràfíyà yẹn ó lè jẹ́ bá a fi gbólóhùn sí ni. ìyẹn ife gbogbo agbólóhùn gbogbo sí. ó sì lè jẹ́ pé torí wípé tá a ti mọ̀ yí pé nínú àṣà gbogbo wọn náà ló kónú ṣùgbọ́n kì í ṣe gbogbo pátápátá. ó sì lè jẹ́ pé nínú àṣà náà ló kónú Eh, àpèjúwe ilé wa ní sọ́dọ̀lá aráàfì àyà wa kàtí. ilé wa ní sọ́dọ̀ àrọ́ àyà wa kàtí. nígbà ńkọ́lọ́ ń sọ̀rọ̀ nípa fèrè àrùn tó kó àwọn oníbẹ̀rẹ̀ tó kó wọn jọ. ọlọ́ni asaharatu fèrè àrùn náà kọ́ọ̀lù iná lánàá la àjọrọ̀ ní ìkùnà náà ló lè kọ́ àlìbí wọ́n ní rẹ ìrẹ farao. àwọn ọmọ ẹgbẹ́ rẹ farao náà. ẹ àwọn onídán ọlọ́nsọ yìí pé wájà àsàhárà tó farao náà gbogbo àwọn onídán wọ́n wá kóra wọn jọ lọ́dọ̀ farao náà. ẹ alisi bẹ́ẹ̀ yẹn ali istigrafiya ali ali jinsiya istigrafiya ni ṣùgbọ́n rufiya ni àwọn onídán kọjá ẹ̀yìn àwọn ti farao èyí ti gbogbo onídán ti fẹ́ láyé kájọ́ o ẹgbẹ́ àtàwọn olóńtò kan lè láti fi ìdẹ́nbẹ̀ ìfaraba sí àwọn oníṣẹ́ṣe sọ̀rọ̀ àwọn ọ̀nà ìdíje tẹ́tẹ́ gbogbo oníṣẹ́ pátápátá ayé pátápátá. ẹ ìran kan nu nínú jìnsíyà ẹ ìran ẹlẹ́ẹ̀kejì nínú jìnsíyà ẹ òun náà ni tó ṣe pé ó ń tọ́ka lórí pápá ìròyìn tí ń bẹ fún nǹkan tí nǹkan bá jẹ́ ojúlówó ẹ̀ bí bàtí èèyàn sọ yìí pé àǹtà rọ́jò ọkùnrin ní ọ́ ọkùnrin ní ọ ẹ adi tó fi bẹ ọ yẹn ké ìròyìn tẹ ìmọ̀ ẹran abirú yẹn ọkùnrin ọ wà lára rẹ. ẹ kò wá túmọ̀ sí kó nìkan lọkùnrin fẹ́ lómi ìsọkùnrin mọ́. ẹ adi ẹlẹ́ẹ̀kẹta òun náà lè téèyàn bá fi ń ṣàlàyé pápá nǹkan ẹ wọ́n ń pè ní alẹ́ ìdòsíyà ẹ libaya ni làkàkíkà lọ́jọ́ pé àfisọ pé nǹkan báyìí ìran rẹ̀ rí. ó ń sún ní bàbá yẹn wáyé pé a ní ìjọba ìta nígbà nípa àná nítorí pé. ìran nǹkan ìran nǹkan. ẹ pé wá ní ìrí pé gbogbo nǹkan ló kó sínú ẹ o. wàá ní gbogbo nǹkan yẹn ló kó sínú ẹ. ẹ ìwé náà wà ní suratul anbiya tọ́lọ bá nínú suratul anbiya àyà tààtì tọ́lọ sọ pé wájà alina minal ọlọ́ni àwọn ọlọ́run. ọlọ́run àwọn ọlọ́run. lọ́jọ́ yìí pé nígbà tá a da gbogbo nǹkan tó jẹ́ abẹ̀mí. nígbà tá a da gbogbo nǹkan tó jẹ́ abẹ̀mí. látara omi la ti dá. látara omi la ti dá o. abala ayò nínú sáwọn káfíìnì tí wọn wá ní gbọlọ́ngbọ́ ni. sáwọn káfíìnì yà wá ní gbọlọ́ngbọ́ ni. èèyàn ni ẹranko ni ìra ni gbogbo ntẹ́gbìn bá ti bẹ lára ẹ gbogbo tẹmí bá ti ń bẹ lára ẹ láti bí omi làwọn Ọlọ́run ti kulẹ ẹ̀dá rẹ̀. gbogbo tẹmí bá ti ń bẹ lára rẹ̀ Ọlọ́run ti yẹ pé àtòkòrò láti kulẹ ẹ̀dá rẹ̀. àti ẹ̀mí àti ẹ̀mí wọn jọ ń rìn pọ̀ ni ẹ̀yin náà ní òtíje ní òtíje báwọn jẹ́ láwọn ọmọ kú lọ bí òṣùpá ó ti kó lọ láti láti jọ yìí náà tẹ́lẹ̀ láti lé ní jẹ́ jẹ́ lé jẹ́ lé nu. yóò jẹ́ káwọn ẹgbẹ́ náà fẹ́ lọ lóògbà kó lọ bẹ̀ kó tí ó rẹ̀ ìtọ́jú láti lọ sí lọ́rọ́ ní ilé láti jọ yìí. kí ni wọ́n fi kún tí wọn ọ̀bá rómi mú bẹ́ẹ̀. kí ni wọ́n fẹ́ fi kún ọ̀bá rómi mú. ìgbà mélòó ní rómi lò tọ́jú abẹ̀mí pátá ìlàdá látara omi. ọlọ́run ní gbogbo tí ń jẹ́ bẹ̀mí pátá ìlàdá látara omi. ẹ̀kọ́ wa túmọ̀ sí pé gbogbo omi ilẹ̀ lọ́lọ́run wa kó jọ lọ́wọ́ á fi dá abẹ̀mí dídì èké ntọ́ntọ́ka ti alẹ́bí ntí alẹ́tọ́ka ti pé ìran omi sẹ́yìn náà mà inú ẹ̀ ni àti dá gbogbo abẹ̀mí. ọ̀wá tó máa ti gbé gbogbo omi tí ń bẹ ní abẹ́ rẹ̀ tí ọlọ́run bá ń ṣàlàyé rẹ̀ bí kò ní kó ti tó yà yí pé àwọn alẹ́tọ́wọ́ ń bá rẹ̀ pé nínú ọ̀ràn omi láti dá àwọn nǹkan abẹ̀mí ni. ẹ̀ẹ́ lórí ẹ̀ ló jẹ́ pé apá kan náà àwọn onímọ̀ wọ́n ní alisi ń bẹ́ẹ̀ bí àfìyàmù bí ìpàtọ́lọ́ ní kùtìbà aléyìnkùmù síyàmù ọlọ́wọ́ bá ti àwẹ̀ gbígbà lọ́rùn àyàn léyìn lórí wọ́n ní alisi ń síyà nígbà yáa ní làkàtì ìyẹn bẹ́ẹ̀ bí àwọn onímọ̀ tó yọ ẹgbẹ́ alẹ́kọ̀ọ́ ní òjò. apá kan náà ní mímọ̀. apá kan náà àwọn onímọ̀ ó jẹ́ pé alẹ́kọ̀ọ́ ní òjò àtìyáàmù ó ń ṣàlàyé fún wa nípa wípé. ọ̀ ń tọ́ka lórí alèjì síjà alèjì ń tọ́ka lórí ìran nǹkan. ó tọ́ka lórí síjà nípa ìran nǹkan. nígbà yá ni àtìkà tọ́jọ́ pé bàbá nǹkan lọ́wọ́ ṣàlàyé ẹ̀ fún ni. ìyẹn ni pé ààwẹ̀ ààwẹ̀ lásán ní tọ́ka sí kálukú náà ti di máa ń jíjà ààwẹ̀ òun náà ni kéèyàn kóra lórí pa àwọn nǹkan ìṣú sọ fún àdébí àwẹ̀ ìṣòro ọ̀rọ̀ àdébí náà tọ́ka á sí kálukọ́nà sọ bá ti dàbò ní máa kóra ró. ẹ nìkan lẹ́ kóra ń pa rẹ̀ lẹ́ kóra àwọn nǹkan wo ni máa ń bà á jẹ́ ọlọ́run ti rẹ̀ bí ara rẹ̀. kóra kutiba aleikum siyam ọlọ́run ti ṣe àwẹ̀ gbígbà lọ́rọ̀ àyàn lé lórí. ọlọ́run ọba máa gbà náà ti àwọn lọ́rọ̀ àyàn nígbà tí lórí o. ẹ wá di àyàwá nìyẹn nígbà wá di àyàwá ọlọ́run wa ayá máa ń máa àwọn àsìkò tẹ́ máa gbà ń kó ti ní ọjọ́ tó ti lẹ́nu àlà. nígbà wọn yáyà wọn lè ti pọ̀ wọn lè bá àwọn ọjọ́ tẹ́ máa fi gbà yẹn o àgọ́ lọ́jọ́ ni o. ẹ àbọ̀ wa sọ̀rọ̀ ń pa màdùdáàtì yẹn ìgbà mélòó lọ́wọ́ àánú kùránì. wọ́n padà bá wọn sọ̀rọ̀ nípa màdùdáàtì yẹn iye ìgbà tó fi wáyé nínú àlùkùránì. bẹ́ẹ̀ afáfẹ́ lò ní wípé ìta abẹ́rù náà ti pé ẹnu àlásùwà fún àwọn ọjọ́ yẹn. nígbà ọlọ́run sọ ààrẹ gbígbà lọ́rùn lè iye ọjọ́ tá a máa lò lórí ẹ̀ àti ìmọ̀ kankan gbà ẹ̀ nígbà ayé àtẹ̀wọ̀ àtẹ̀lé ayé ẹnu àwọn ọjọ́ tó ti lẹ́nu àlá ni kìí ṣe gbogbo ọdún lẹ́ẹ̀ fi gbà o. nígbà tí ayé àkọ́kọ́ jẹ́ múra rẹ̀ ó já àkọ́kọ́ náà ti àwẹ̀ lọ́rùn àyàn fún wa ni ayé ẹlẹ́ẹ̀kẹ́ tó lè wá sọ̀rọ̀ ayé ẹ̀fọ́ wa wípé ẹ̀yà ọjọ́ tí ẹ̀rọ fi bàálẹ̀ nígbà tá a ti máa tó lè. ayé àwa eighty four nìyẹn lẹ́yìn ìgbà náà ni ayé àwa eighty five wá tẹ̀lé. ọwọ́ àtọ̀kẹ́ sàhàrù rọmọbọ́ọ̀dà lẹ́bi هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ẹ ọlọ́run á sọ pé oṣù rọmọdán. ọlọ́run èyí tó ṣe pé aṣọ kuran kalẹ̀ nínú ẹ̀. ọlọ́wọ́ àfikún tó fà máa ń ṣe ẹ̀dá mi kó mu ń ṣàrà falíyẹ̀ súnmu ẹ̀ńtà ẹ̀tọ́sù náà bá ti bá láyé. ọ̀yà àgbà o èyí tó fún àtìkò náà lọ́lọ́run tọ́ka sí nígbà tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. ẹ̀ ajẹ́pẹ́ alì yẹn lọ́dọ̀ àwọn onímọ̀ yìí ọ́n jẹ́ alì alìjìnsíyà níbàyà àti ìkọ̀ ọkàn tọ́ka lórí gbígbáwẹ̀ àwẹ̀ tá ọjọ́ pé ayẹyẹ náà ń sàlàyé fún wa nípa kíkà àwẹ̀ àyẹ̀wò tó lọ́wọ́ nípa lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́lọ́sẹ̀ wàá sàlàyé rẹ̀ fún wa. ẹ̀yìnká náà lọ́sẹ̀ wàá sàlàyé rẹ̀ fún wa. ọjọ́ pé ìyáná fúnà tó tálùbájáde bá ti kù ẹ̀yà akẹ́nuró ẹ̀wà akẹ́nuró títí títí òun ó fi wọ̀. ọlọ́run bá fẹ́ pé tó bá ti di abẹ́ àwẹ̀. ọwọ́ àṣàlàyé àkọ́kọ́ yẹ fún wa. ọwọ́ àṣàlàyé àkọ́kọ́ yẹ fún wa. ìlànà a máa jẹ lálẹ́ ẹ̀sìn náà ń rẹ̀ títí fi yọ sì fi jẹ́ ká mọ̀ nínú wáyé tí fáàbí pé wà máa ń ká nàmọ́rí dọ́nà ọ̀wà aláàtàbárí ìfàyí dàtó mẹ́ni ayé àmì òkà ìgbé nù àwọn yẹn tá a ti rọrùn fún pé kí wọ́n fáwé lẹ́ kọ́ wá fáwé lẹ́ nù rọmọdán kí wọ́n kọ́ ọjọ́ mi kà oná lẹ̀ yà láìsàn àti ẹni tí bá ń sìn àjò. ọ̀rọ̀ tó wá sọ̀rọ̀ nínú ayé àti pé nínú àwọn tá a ní kí wọ́n wá ilẹ̀ ọlẹ́tọ̀ kó lo àyà one eighty three títí dé one eighty five. àyà tó ṣe bẹ́ẹ̀ máa bá sọ̀rọ̀ nípa àwẹ̀ èèyàn nínú kálá tó kó lo àyà one eighty three. ó lè lo ọlẹ́tọ̀ kó lo. ọlẹ́tọ̀ kó lo àyà one eighty three títí dé eighty four. ẹ lórí wípé. one eighty five. lórí wípé ọ̀ràn yẹn ní gbígba àwẹ̀. lórí wípé ọ̀ràn yẹn ní gbígba àwẹ̀. àwẹ̀ rọmọdán. àwẹ̀ rọmọdán. wípé kùtìbà àlẹ́ fún yẹn pé àwẹ̀ rọmọdán náà lọ́lọ́run tọ́ka sí. àlẹ́ ti àwẹ̀ rọmọdán tọ́ka sí. lọ́dọ̀ wọn tẹ́. lọ́dọ̀ wọn. gbogbo ẹ̀fọ́ àyẹ̀ nígbà oṣù rọmọdán ni o. ìwé kọ́bẹ̀rẹ̀ fún alákọ̀ọ́ ó jẹ́ àwọn kábẹ̀ ìjọ ìrìn àjẹ́ ni ìtọ́jú ẹ̀ ló ṣe wáyé wáyé pé iye òkà tẹ́ àti kàárẹ̀ yìí ayẹyẹ kan náà yẹ pé àwọn olókèrè túmọ̀ kan náà àwọn ọ̀rọ̀ kan náà. ẹ àwọn onímọ̀ mi wá wà lórí pé alì yẹn pé alì àdíjà ni àwọn onímọ̀ ni wàá dọ̀wọ́ alìyẹ alì àdíyà yóò. ìyẹn ni pé ní tá ti mọ̀ tẹ́lẹ̀ ní kì í lásán. ibi àwẹ̀ tá a ti mọ̀ tẹ́lẹ̀ ní kì í sáwẹ̀ lásán. ẹ ṣùgbọ́n alì àdíyà nínú lágbáwá wọn náà tó sọ́nà mẹ́ta. ṣùgbọ́n àdíyà lágbáwá náà tó sọ́nà mẹ́ta o. ẹ àdíyà èyí tó ti pé a ti kọ́kọ́ sọ nínú ká sojú abẹ́ǹkó ń pa rẹ̀ àbí ká ti tọ́ka sí ká tún wá rì fún àtipadà àjẹ́ pé alẹ́ àdíyà tẹ̀kìríyà nìyẹn. alẹ́ àdíyà tẹ̀kìríyà nígbà tó fi yọ́ sọ̀rọ̀ nípa tá a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. ìyẹn nípa àti sọ nípa abẹ́ nípa ìtọ́ ìtọ́ tọ́ka sí àti sọmọ́rọ̀ náà tẹ́lẹ̀ bá àti alẹ́ sí i. ìgbẹ́ sáńsọ tẹ́lẹ̀ ìgbẹ́ àti nípa rẹ̀ tẹ́lẹ̀ tí òfin àtòkùn rẹ̀ àti tọ́ka sí kó tó wá dẹ̀ pé nígbà wa ta wá sọ àwa fi alẹ́ sí. àwọn ẹni náà dẹ̀ ti tọ́ka sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ti ẹ̀dọ́ rẹ̀ tó ti bá ìwà wá fi alẹ́ ẹ àpèjúwe rẹ náà nínú ẹ nínú àyà ìkẹẹ̀ẹ́dógún àti ìkẹrìndínlógún ti ṣe fi كما أرسلنا إلى فرعون رسولا فأعطى فرعون الرسول báàkàbí náà wò ákàdá ń wá bí i la ọlọ́ni àwọ̀ ọlọ́run láràn òjíṣẹ́ kan sí yín. ọlọ́run láwọ̀ ọlọ́run láràn òjíṣẹ́ kan sí yín o. sáàhì dáná àlékún kó lè jẹ́ alátakò fún yín. kó lè jẹ́ alátakò fún yín. sáàhì dáná fún ọjọ́ ìpè sáàhì dáná fún ọjọ́ ìpè sáàhì dáná àléyìn ọ̀tàkùnù. sáàhì dáná àléyìn ọ̀tàkùnù. ọlọ́ni iná àríkálí náà ilé ìtòun àjọràn àjọràn àrùn sí yín. ọlọ́run náà wà á ẹ̀yin ará mẹ́ta wàrà náà ti fẹ́ẹ́ kẹ́sì yín o. ẹ̀ka ìdáná àlè kùn kó lè bá a jẹ́ alátakò fún yín wájú ọlọ́run lálẹ́ kìí àmọ́ ẹ̀ka gbàgbọ́ lọ́ngbọ́. ẹ̀ka máa arísálí náà ilá fẹ́ràn àwọn rasulan báwo ọlọ́run bá ṣe fi òjíṣẹ́ kan ránṣẹ́ sí fìràhùn. báwo ọlọ́run ṣe fi òjíṣẹ́ kan ránṣẹ́ sí fìràhùn.

nur. ọlọ́run ló lọ́rùn alẹ́ àdíyà yìí nínú sọ́ọ̀tù nur. ẹ alẹ́ àdíyà yìí ọlọ́run ló nínú sọ́ọ̀tù nur. alẹ́ àdíyà yìí ọlọ́run ló nínú sọ́ọ̀tù nur. àdíyà sìkìríyà. àdíyà sìkìríyà. ó lò nínú sọ́ọ̀tù nur. ó lò nínú sọ́ọ̀tù nur. àyà thirty five. àyà thirty five. ọlọ́ni aláhu nuru samawati wal ardi. مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة azujajatu ka anna asawu ka bundurri ẹ kadun bẹ o lórí ọjọ́ tó ti lọ ẹ Ọlọ́run sọ yìí pé òun ni sánmà àtilẹ̀.

wájà alina sírọ ọjà wà ájà ọlọ́ọ̀ni àwọn ọlọ́run ìlàjà àtùpà ẹ̀yọ wò kàn tá a ti dé kí ìmọ̀lẹ́ rẹ̀ kọ́mọ́lẹ́ gbòòrò. ọlọ́run náà wà ní àtùpà kan ọkọjá bátìrì mọ́tò. ọkọjá bátìrì mọ́tò. ọkọjá àti sólà. ọkọjá wàhálà àti kúndórógbó tí àwọn nẹ́pà ń ṣe láti jọ ìta iná òtí kárí ìlú. iná òtí kárí ìlú. ọkọjá bẹ́ẹ̀ wájà alina sírọ̀ ọjà wà káàjà àwọn ọlọ́run láti òtúpa ẹyọ kan àjò tó ń jì rárá títí ń lọ sí ń bọ̀ títí ń tanná fún yín iná lè tó ń sàn fún yín ẹgbẹ̀yìn bá tẹ̀ sí ẹ̀yìn mẹ́gbẹ́tọ̀ ọlọ́run gan ó tó dáa ju ìdẹ́yìn náà lọ.

àtùpà síbẹ̀. wọ́n lọ jáde lóṣèlú tí wò ló jáde ní ìwádìí ọdún kan bẹ́ẹ̀. ọwọ́ ni alimisi bá omi ìsòjà ajá ti àtùpà tá a wá gbé bẹ́ẹ̀ ọwọ́ á wà nínú gíláàsì ọwọ́ àti dígí. àtùpà tá a wá tún bẹ́ẹ̀ àtùpà tó wà nínú dígí. nínú dígí ká. nínú dígí tó tó wá wà. ọwọ́ ni àzùjà ajá tó kà nà àkà òkàbù ń dorí dígí tá a wá gbé sínú ọwọ́ síbi tẹ̀wá gbé sí òní ọ̀là ìjẹ́lẹ̀ ìyàwó ìtafẹ́ ìtafẹ́ ló fẹ́ náà ni pé ali ti alimisbawo àti ali ìsìnjájà òkè ńtọ́lọ̀ ti dá aṣọ náà ní rí paati. àlejò ali ali ìsìnjáwò ìjọ́tọ̀lọ̀ náà ìtọ́lọ̀ ti dá aṣọ náà ní rí paati. ẹ ìyẹn là ń pè ní ali alìjìn àti alẹ́ àdìyà àtìkìríyà. yẹ́nà pé ní alẹ́ àdìyà àtìkìríyà. ẹ ó sì tó jojú abẹ́kùnfà ntọ́fẹ́ ti alíbọ̀ ó sì tójú abẹ́kùnfà rẹ̀ tẹ́lẹ̀. ó sì tójú abẹ́kùnfà nípa tó fẹ́ fi alíbọ̀ tẹ́lẹ̀. ìgbà míì sì mẹ́tọ́ lọ lo kuraani nínú kuraani tí ó tójú abẹ́kùnfà rẹ̀ tẹ́lẹ̀ fún mi ti tọ́ka sí i kótó wa tẹ̀ mú ìdí aliwa kótó wa mú wa. tàbí ìdí lórí mú wòlé tó dáa bẹ́ẹ̀ kò tẹ́lẹ̀ tó ti pé lọ́sàn-án tó bá ti di kótó wa lè bọ̀ ọ́ káwọ yẹn nu sọ́dọ̀ ala imran. káwọ yẹn nu sọ́dọ̀ imran. ẹ aya thirty five to thirty six. aya thirty five to thirty six. ọlọ́run sọ ń pa mariam alayhi salatu wa salam tóbi ya isa. ọlọ́run sọ pa ní ká tóbi isa. tóbi àná tóbi àná tóbi isa sọ fún wa ń pa màmá tiẹ̀ náà. ọlọ́ni ibi kọ́ láti múra àti ìmúra nàrọ̀ bí ní nàzàrí jula kàmá fi fásitì ní muharrara fataqabbal minni innaka anta sami'ul alim. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم ọlọ́run sọ pé ràn wọ́n létí rẹ̀ òjíṣẹ́ ọlọ́run. ọlọ́run ní máa ràn létí rẹ̀ òjíṣẹ́ ọlọ́run. ẹ̀yìn gbà tí arábìnrin imurana ìyàwó ẹ̀ ti ń sọ̀rọ̀. nígbà tí arábìnrin imurana ìyàwó rẹ̀ ń sọ̀rọ̀. ẹ̀ kò tí rọ́mọ bí. òtúrọ ọmọdé gbọ ọlọ́ngbà fúlóyún onírọ́ fi ní máa fi bàtúni muharrara ìdí ń bẹ́ ń kùn mo sì lérí rẹ̀ fún ọlọ́run ipe muharrara ń ti wọ ọlọ́run nìkan ni wọ́n fi àtìkó lẹ́kùjọ́ máa sìn èmi bẹ̀ ń tẹ́ka gẹ́gẹ́ máa sìn lọ́dún ọlọ́run. pé ìyẹn ni pé ilé ìjọsìn ọlọ́run ní ọmọ wa a máa ní ìwúlẹ̀ ní ìyànṣẹ́ kankan. ẹ nígbà tó ti ní muharrara kò ní muharrara kan ibi ẹ ẹ ẹ ní ìfilẹ̀ ni ó túmọ̀ ìfojú ti ṣe akọni. bẹ́ẹ̀ náà sì nínú ṣètì wọn ẹ tí wọn bá ní kọ́ máa mójútó lé ọlọ́run dágbé jọ́ máa mójú gbogbo wa ni ọgbọ́dọ̀ jọ fún yìí ọgbọ́dọ̀ jọ fún yìí yọ dàbí fi náà lẹ. tó wọlé náà ṣe ti bá ọkùnrin ni ó ìrètí wá ni wípé ọwọ́ ẹ̀rú bàtọ́ ti lérè kọ́lọ̀ ọ̀hún ti wá lérè ìwé ọkùnrin ìlú wọ́n bìrọ̀. ẹ oní pátákọ̀ pálímì lè ìrẹ́ ọlọ́run gba ìlérí mi gbalẹ́sìn fún mi. ọwọ́ àtọ̀bọ́ ọ̀la tó ọlọ́run ò gba ìlérí mi lẹ́sìn fún mi. ìnáka ńta sẹ́mi ọ̀làlí. ìrẹ́ ọlọ́run ni olùgbọ́ gbogbo nǹkan olùnímọ̀ gbogbo nǹkan. ìrẹ́ ọlọ́run ni olùgbọ́ gbogbo nǹkan wọ́n ti gbọ́ gbogbo nǹkan. ọlọ́run wa sọ pé fálámà wàá sọ àti ha ńgbà tó wá bí nígbà tó wá di. lábo lábo. ẹ wájú àti ha ìgbà wá di lábo. ìgbà wá di ọmọ yẹn lábo. kọ́ láti rọ́bì ìní wàdà àtúwà òǹkà ọwọ́ nílẹ̀ ọlọ́run abomọ́mọ́ bíi. ọwọ́ àgbọ̀gbọ́dọ̀ ọlọ́run abomọ́mọ́ bíi. wàláwù aláwù bí máa wá tó àlẹ́ àlẹ́kùwà ọlọ́run ló ní màsí ń tóbi ju òǹkà lọ. àlẹ́ àlẹ́kùwà ọlọ́run ló ní màsí ń tóbi ju òǹkà lọ. ọlọ́run wa sọ pé wà lẹ́yìn tá a ti dákàrú. Kali òǹta obìnrin wa sọ pé wàlẹ́ ìta dakaru kálí òǹta ọkùnrin tí mo ti lérí tẹ́lẹ̀ kọ́lé dàbí obìnrin ọwọ́ àtọ̀mọ́rọ̀ wípé ọkùnrin tí kò ní tẹ̀lé ní fún ọtẹ́lẹ̀ kò lè dàbí obìnrin. ẹ obìnrin ọkùnrin ò lè dàbí obìnrin. ọkùnrin ò lè dàbí obìnrin. obìnrin ò lè dàbí ọkùnrin. yẹn kí tó fẹ́ fi sílẹ̀ fún obìnrin ò ní wúlò ń pa ẹ̀ mọ́. nígbà tí mo fẹ́ fi sílẹ̀ fún obìnrin ò ní wúlò ń pa rẹ̀. ẹ ajẹ́ pé àdàkàrù tó ló ń bẹ yẹn ọjà alẹ́ àhàdíyà ẹ azikiri yá ṣùgbọ́n òṣojú abẹ́ kó pa rẹ̀ tẹ́lẹ̀ ọkàn tọ́ka sí ni pẹ̀lú gbólóhùn tó ní mọ̀ arára. àyẹ̀wò sẹ́kàrù tó ń bẹ̀ yẹ fúnra rẹ̀ ní sọ́ọ̀kà sí ikú rẹ̀ tí òṣojú abẹ́ rẹ̀ kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ni ó tẹ̀ wá padà kọ́ padà. ẹ oníwáyé ní sàmẹ́tù mariam èmi wá sọ ní Mariam. ó ní mo sọ ní Mariam. ẹ àwọn àwọn tí wọn bèbè ìgbọràn níjà tí wọn bèbè àwọn Yahudi. àwọn tí wọn bèbè Yahudi. wọn ní ìtumọ̀ Mariam ní pé látàdì ha ilé ìlú òwúrú. وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم èmi wá èmi wá fi sọ̀wọ́ ọlọ́run àti àrọ́mọdọ́mọ rẹ̀ má jẹ́ kí ètò ọkọ̀ bà wọ́n o. wọ́n á sọ ìyá mẹ́rin ọ̀sẹ̀ ilé ọlọ́run sọ ọlọ́run àti àrọ́mọdọ́mọ rẹ̀.

ali mi ń bẹ tó ń nípa àdíyà lọ́dọ̀ òkú ní ti ẹ̀fọ́ àdúgbò àti ìtẹ̀lẹ̀ ní sí àsìkò téèyàn wà ẹ̀ tí ń sọ̀rọ̀ lọ́wọ́. sí àsìkò téèyàn sọ̀rọ̀ lọ́wọ́. ọlọ́run náà wọ́rọ̀ bí ìtura tó lè ìtura bìnnà ọlọ́ni àlìyáwómà ní ọjọ́ tòní. ọlọ́ni ọjọ́ tòní o. Eh, yàwómù ní èdè lárúbáwá ọjọ́ ní jẹ́bẹ̀. yàwómù ní èdè lárúbáwá ọjọ́ ní jẹ́bẹ̀. lọ́sọ̀ bá bá fi alisi tó ní àlìyáwómà á sí ilé yìí ìtumọ̀ ẹni pé lónìí ní wàdọ̀ rẹ. bẹ́ẹ̀ máa ń fi àyíká yọ ogun pati àwọn ṣe ní gọrùkù. ogun pati àwọn ṣe ní gọrùkù. ló fi jẹ́ pé ìjọ tọ́lọ́ ń sọ ayé ẹ̀ka lẹ̀ ìjọ àràfà ni wọ́n sọ pé àlìyé ọmọ akímọ́lótó làkùn bí iná kùn ní ọjọ́ òní àtọ́jú àràfà yìí mo ti pé ẹ̀sìn yín fún yín. ọlọ́run bá yẹ kó ní ọjọ́ àràfà yìí mo ti pé ẹ̀sìn yín fún yín ṣé wá níta ni tó níwọ̀ lágbájá ni ṣé ní kí lọ́n bẹ́ tó ṣe sáhìlì báàbù ìyẹn ni pé ìbáàbù tó wà wájú mi tó wà ní ìsìnkú fún mi kìí ti pé báàbù ìbò mi nìyẹn ní ìdí báàbù tó pẹ́sẹ́ǹtì mi mo ti sọ̀rọ̀ ẹ̀ tí báàbù tó wà yìí iwájú mi sí i ajẹgbẹ ali ahadiya alifoduriya nìyẹn tí ń tọ́ka lórí ẹ̀ńtọ́ pẹ́sẹ̀ntì mi kan. ẹ̀ẹ́ ali ẹlẹ́ẹ̀kẹta tọ́jọ́ ti ahadiya náà. òun náà ni ali tá n pè ní ali ahadiya tèmíníyà tàbí ìlúmíyà. ali ahadiya ìlúmíyà. tàbí tèmíníyà. tèmíníyà. tèmíníyà. tèmíníyà. ẹ̀hẹ́n ẹ̀sìn jàre ìyẹn ni pé ẹ ọ́n tọ́ka lórí ìta ti bá sábà tó ti wà nù làákà yìí. ọ́n tọ́ka lórí ìta ti bá sábà tó ti wà nù làákà yìí. ẹ̀ka ti nímọ̀ sí i ẹ̀ irú ẹ̀ náà ń bẹ́ nu Quran. irú ẹ̀ náà wà nù Quran. ẹ̀ ìgbà tó lọ ń sọ ẹ̀ nígbà tó lọ ń sọ nípa anabi yakubu alayhi salatu wa salam. nígbà tó lọ ń sọ nípa anabi yakubu alayhi salatu wa salam. ẹ tọlọ tọlọ ń sọ tọ tọ tọ táwọn ọmọ rẹ̀ tí wọ́n fẹ́ mú yusufu lọ. táwọn rẹ̀ fẹ́ mú yusufu lọ. ó ní kọ́ la inni la yahzununi an tadhabu bi. وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون ẹ̀rù ń bà mí o ọmọ jẹ pé bẹ́ẹ̀ bá mú lọ tán ìgbógun ọwọ́ àjẹ. ànábì yà kọ́ sọ pé ẹ̀rù ń bà mí o ó ti ń bàtẹ́ bá mú lọ tán ìgbógun ọwọ́ àjẹ o. ẹ ìgbógun tó ń rìn báyìí ni bẹ́lá gbogbo tiẹ̀ wà ìgbógun bẹ́ẹ̀ kan kọ́ náà tẹ́lẹ̀. ìtẹ́rẹ́rì fáwọn olùrẹ̀ gbogbo sábẹ̀dì ọ̀pẹ̀lẹ̀ wà ìgbógun ẹ̀kọ́ mẹ́tẹ́rẹ́ wà á sọ gbà wọn bá ti ti ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ti wọlé gbọ́dọ̀ pé má kulẹ̀ dé tí wọ́n padà wà wí náà nìyẹn. inú sùràtù tọ́ ha àyà kejìlá. inú sùràtù tọ́ ha àyà kejìlá. ọlọ́ni falama àtàhà nùdíyàyà musa ìní àná rọ̀dúkà bàkàlà nàlẹ́yìká ìnìyàn kàbìlì wà á dé nínú ọjà ìtura. àárín òkè méjì tọ́lọ́ ń musa wà alo tẹ̀lé ìṣòro lórí ká ti gbé àtúntò mọ́tà wa. kì í ti sọ mọ́rọ̀ tẹ́lẹ̀. kì ti sọ mọ́rọ̀ tẹ́lẹ̀. kó ti gbajúmọ̀ lọ́lọ́ ń sọ pé iná kábìlì wá àdìlì mú kọjá sí wa ọwà láàrin ẹsẹ̀ ògbèjì. ọlọ́run sọ fún mọ́tò wà láàrin ẹsẹ̀ ògbèjì. àárín òkè méjì. àárín òkè méjì. àyèmúkọjá ti kọjá àyè mímá. kọjá àyè mímá. tó fọ̀rọ̀ ń jẹ́tù wá. tó fọ̀rọ̀ ń jẹ́tù wá. alì yẹn o náà ni alì àdíyà àdìlẹ̀yìníyà tàbí ìlìmíyà. o náà ni alì àdíyà tọ́jú ti àjèjìríyà tọ́jú ti àyèmíyà. ẹ ọlọ́run ló ń pa tàbí wa sallallahu alaihi wa sallam náà. ọlọ́run ló ń pa tàbí wa sallallahu alaihi wa sallam náà. níbi òkè tí àní sàkálà ń tọ́ sá sí. níbi òkè tí àní sàkálà ń tọ́ sí. òun àtàbùbá kiri pàṣẹ fẹ́ mọ sí jẹ́ ọlọ́mọdé náà. òun àtàbùbá kiri pàṣẹ fẹ́ sí jẹ́ ọlọ́mọdé náà. إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار أبي ọlọ́run ní àfikẹ́ ya ràn òjúṣe ọlọ́run lọ́wọ́. ọlọ́run ní àfikẹ́ ya ràn òjúṣe ọlọ́run lọ́wọ́. ẹ̀kẹ́ ẹ̀ bá ràn lọ ọlọ́run kú ti ṣe àrùn ṣe fún. ẹ̀ bá ràn lọ́wọ́ àrùn ṣe fún tẹ́lẹ̀. ọlọ́run ti sàrùn ṣe fún bàtà wọn káàbù iṣẹ́ lẹ́kọ̀ọ́ mọ́kà. ọlọ́run ti sàrùn ṣe fún bàtà wọn káàbù lẹ́kọ̀ọ́ mọ́kà. kíkejì rẹ̀ wà pẹ̀lú ẹ̀ títí abubakiri. kíkejì wà zedu nìkan nínú ọ̀túnjú abẹ́ kò parí. ọlọ́run ọ̀túnjú abẹ́ ọ̀rọ̀ àtẹ̀jọ́ ń kọjú àgbáyà zedu nìkan. àwọn yòókù ìtọ́ka bẹnu Quran lórí pé àwọn ní nǹkan sí àwọn yòókù ìtọ́ka Quran ní àwọn sí dábọ̀. níbi ìkòtò tó wà lórí òkè nígbà tó pé méjì wà nínú kòtò ẹ ibi Níbi òní sọ́ọ̀rù tó lọ́n mẹ́kọ̀ọ́ tá a jù. Láti òní ìdájọ́ lọ́pẹ́ àfidíkù fílẹ̀ rárì, wá sí ti èso lámúyẹ́rì mọ́, wà tó lọ ayé mímì náà lé fún fàárì àníwò ámì. Gáàrì tó ń wúlò náà ni gáàrì tó wà ní ìjàbàlù náà. Gáàrì tó lọ́n mú bẹ̀rẹ̀ ló jáwé tí Àwọn kanú àwọn onímọ̀. Wọ́n fẹ́ẹ́ ti gbọ́dọ̀ ọlọ́run tó sọ pé kò ti bá alẹ́ ikú mú sí àmì ọlọ́run ti olóòtú ti ààwẹ̀ náà lọ́rùn ẹ̀mí lórí wípé ayé àdíyà ìsìnkì níyà ni èyí tó ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ lọ́lọ́run sọ. ife ìtọ́lọ̀ ń lò ní àtìyá ìtọ́lọ̀ ti wọ́n ní náà ni àwẹ̀ àwẹ̀ ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá nínú ni ọjọ́ kẹwàá nínú muharram. yẹn nàbí wa sallallahu alayhi wa sallam tó madina. àwẹ̀ ọjọ́ kẹwàá nínú muharram yẹn iná ọjọ́ nàbí wa nígbà tí a nàbí wa sallallahu alayhi tó dé lu madina. nígbà tí a nàbí wa sallallahu tó dé ọba àwọn tí wọ́n gba àwọn ọjọ́ kẹwàá yẹn. ọba àwọn yẹ̀wò bí tí wọ́n gba àwọn ọjọ́ kẹwàá yẹn. ọjọ́ yẹn la ń pè ní àṣùrà. ọjọ́ yẹn la ń pè ní àṣùrà. ẹẹ ọ̀nà ọ̀nà wa sọ pé èwo ni àwọn ilé ìbò ló ti jẹ́. ọ̀nà wa sọ pé èwo ni àwọn ilé ìbò ló ti jẹ́ o. wọ́n ní wọ́n láwọn fi rántí ọjọ́ tí ọlọ́run la Mùsá kú lọ́wọ́ wọ́n wá ń fún àwọn ìjọ àwọn ọjọ́ àwọn ti ọjọ́ tí ọlọ́run là níbi ìwọ́n tà lọ́wọ́ tẹ̀lé kó lọ́wọ́ pẹ̀lú àwọn nàìjíríà wò ti ẹ ẹ ọ ọ wa sí musa àwọn sí musa jẹ̀yìn lọ torí pé ni èmi lẹ́kọ̀ọ́ sí musa jẹ̀yìn lọ torí pé ànábì ọlọ́run musa àná ìwà ń tọ́mọ ní pé ìtọ́mọ ilé ìwà ń bá rè é èmi gan lẹ́kọ̀ọ́ tí mo dájọ́ ju ẹ̀yìn lọ torí bá nàbí ọlọ́run ni ọlọ́run ti lè mí náà. ẹ̀yin etí ta nàbí ẹ wọn á gbà ọ wá gbà. gbà ti pàṣẹ àwọn mùsùlùmí gbà. bẹ́ẹ̀ ni apá kan náà bákan náà wọ́n ti dáhùn pé rúbẹ̀ mẹ́fà wọn ọjọ́ mẹ́ta nínú ọ̀gá náà tẹ́lẹ̀. ẹ bẹ́ẹ̀ náà ti wọ́n ní àwọn kùrẹ́sì gan nílùú mọ́kà wọn á máa gba ọjọ́ àdúrà yìí nítorí pé àwọn kèfèrí àtẹ́kùbọ̀ ẹ̀sìn Ibrahim alayhi salatu wa ń bẹ lọ́dọ̀ wọn náà tẹ́lẹ̀ tiẹ̀ jogún bá na bẹ̀rẹ̀ nínú àwọn arákùnrin sí náà tẹ́lẹ̀ àwọn náà fi lè máa gba àwọn ọjọ́ aṣúra yìí nítorí pé àtẹkùnbẹ̀ ìtàlẹ́mì sọ̀rọ̀ ti tilẹ̀ fi lọ́dọ̀. àìsàn sọ bẹ́ẹ̀ bí wọ́n máa ń gbà á. ìyàwó àìsàn sọ náà máa ń gbà ọjọ́ náà wa nínú àwọn ń a àwẹ̀ mẹ́ta tí wọ́n ti máa gbà ní olóòsù àti àwẹ̀ àtúrà pé lọ́lọ́run rí bá àti tó ní yá àyíwá lẹ́bi nà ámànù gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo kùtìbà alẹ́ ìfún síyàmù àwẹ̀ tẹ̀ ń gbà fínú fínú tẹ́lẹ̀ ọlọ́run ti lọ́rùn ọ̀yàn. àwọn arọ́rùn wa dàbí pé àbíyàwó tó lọ bá lò fún ẹ̀ níbi àwọn àwẹ̀ tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ rí yẹ́lẹ́ àwẹ̀ àtúrà àti àwẹ̀ ọjọ́ mẹ́ta ló bá lò dùn kàmá kùtùbà alẹ́lẹ́dì nàmí kọ́bìlì tó ń bọ́lá ń ti lọ́rùn yẹn lórí àwọn tó ṣáájú yín oná làwọn Yahudi. ìwọ́lọ́ ti sí lọ́rùn yẹn fáwọn tó ṣáájú yín náà làwọn Yahudi o. la'allakum tattaqun kẹ́yìn náà lè bá àjọyìn àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run láti pàṣẹ àwẹ̀ kẹ́yìn náà lè ní bẹ̀rù ọlọ́run. kẹ́yìn náà lè bá àjọyìn àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run láti pàṣẹ àwẹ̀ kẹ́yìn náà lè jẹ́ lọ́lọ́ wa mú wa lẹ́yìn rẹ̀ wípé ayé a máa máa dúdà ọjọ́ tó nẹ́nu àlàbọ̀ mọ́ wọn ni. ọlọ́run wa mú wa lẹ́yìn rẹ̀ láyà pé ọjọ́ tó mọ́ wọn òun ni. ọjọ́ tó mọ́ wọn ni. ọjọ́ tó mọ́ wọn ni. gbogbo rẹ̀ sì kọjá ọjọ́ mẹ́rin gbogbo rẹ̀ kí kọjá ọjọ́ mẹ́rin. gbogbo rẹ̀ kí kọjá ọjọ́ mẹ́rin. bàmá ń ká nàmí ń kún mọ́rí dán àwọn àlà àtàbárí fa ìjà tó ń lé ní àyà mi ní o karọ ẹ ẹ bá wa jẹ aláìsàn nù ti yín. ọ̀rọ̀ náà sọ ìjọba jẹ́ aláìsàn tó yín o. yóò fi yín o sí fáwọn tọ́sáájú yín. o ṣe o fi wọn sí fáwọn tọ́sáájú yín. bàmáńkà àdàmì ń kún mọ́rí dán láàrin ti yín ẹ bá wa jẹ aláìsàn. ẹ bá wa jẹ aláìsàn láàrin. àwọn àlà sáfárì àbọ̀wà lórí ìrìn àjò. àbọ̀wà lórí ìrìn àjò. fa ìjà tó ń ní àyà mi ní o karọ tí ọba lè gba àwẹ̀ kó mú àwọn àwọn àwọn ọjọ́ mi kó mú ká tí o bá lè gbà wẹ̀ tó mú àwọn nǹkan ọjọ́ mi kí o mọ̀ ga ọ. ẹ ajẹ́ yìí pé àyà àyà àti one eighty three yẹn àti one eighty four yẹn àwẹ̀ tí wọ́n ti ń gbà tẹ́lẹ̀ lọ́lọ́run fi ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ tó sì ṣe fún wọn lórí ẹ̀jẹ̀ lọ́sọ̀ọ́ bí àyà yìí àyànlájà wa yẹ sí àti wa yẹ ti bọ̀ yẹ àwọn tí wọ́n ń gbà tẹ́lẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ yẹ pa rẹ̀ ẹ̀jẹ̀ tọ́lọ́ ó ti ṣe fún wọn nípa rẹ̀ náà lọ́padà tó yẹ. ṣùgbọ́n bí wá eighty five ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ míì ni tó fi wá pa dídé ọ̀ràn ènìyàn ti kì í tọ́wà lẹ́tẹ̀lẹ̀ fi wá parẹ́ lọ́wọ́ aṣọ ibi ṣáàrù rọmọdọ́ọ̀nà ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر أسو رمضان تاريخ أسو أيام تنوى تنوى إسلام يقول رمضان èyí tó ṣe pé ọlọ́wọ́ ọsọ kuraani kalẹ̀ nínú ẹ̀ ìgbà ń lè nà ọ̀nà àmà lọ́tì ọlọ́run ṣe kuraani yẹn ní ọ̀nà àmà fáwọn èèyàn. bàbá yìí awa ti mìíràn lèwúdà àwọn alẹ́kùnrin kan tọ́jà tí ń ṣe àlàyé ọ̀nà tó láàrin àti òdodo. ń ṣe àlàyé nípa ẹ ẹ tó kù náà bá dé báláyé kọ́ yà gbà á. ẹni o tún náà bá dé báláyé kọ́ yà gbà ó. ajẹ́pẹ́ ìjẹ́ ọ̀ràn yẹn Ramadan ọlọ́run fẹ́ẹ̀ mú wá ní àyàwá eighty five ni. àyẹ̀lẹ́fẹ́ ìjẹ́ ọ̀ràn yẹn Ramadan torí ẹ adẹ́sípò yìí ṣe kò sí rẹpítíṣàn bẹ́ẹ̀ nígbà tó lọ́n tó tó wá tó wá wá tó bíi pé wà máa ń ká nàmọ́rí lọ́n àwọn àlà sáfàrí fàyè dàtún nínú àyà mìíràn òkà ètò kàkẹ́ rọ̀mọ́dán yẹn ẹ bá a jẹ́ pé aláìsàn nínú yín àbí ó fi ìrìn àjò kọ́ya fún òǹkà ọjọ́ mi kó fún ká. adẹ́sípò wọ́n ti ọlọ́run bá tó lò bẹ́ẹ̀ yẹn kìí ṣe pé títà kọ́kọ́ ló tún rí bí ìdí padà kó ẹsẹ ẹba ẹba Quran. tó sì ń ka ìtumọ̀ koran tó sì máa ń pa elimu munasabat ìbátan bí àwọn àyà ti tẹ̀tù lára wọn yóò tètè máa rántí pé ńgbọ́ ọlọ́run sọ pa àyà màmá àdúrà ìtòwúlẹ̀ yẹrẹ ní pé fàmà ń ká nàmí kún torí pé ìdájọ́ yẹn ò sí fáwọn tó lọ fàmà ń ká nàmí kún mọ̀rí dọ́nà wàhálà sáfárì àwọn bí wọ́n ń sèyìn àjò lọ́wọ́ mọ̀gbà rẹ̀ lọ́nà ní túláàsì ṣùgbẹ́ tẹ bá bá wọn gbàwẹ tẹ gbàwẹ mẹ́ta mẹ́rin tá a wù ìwé gbà wá débi gbọdẹ káwọn gan ni ẹni rọmọdán tẹ́lẹ̀ kò ní ọtẹtẹ bí mi kún sí mọ.

ló fi pé fàmí ń kánà mí ń kún ẹ̀dẹ̀ ìtọ́wọ́nú tí lélẹ̀. ọjọ́ ìjọ pé ẹ̀jẹ̀ náà tí èso ti bá wọn lọ́kọ́ bá ṣe lé. ẹ àtúbọ̀ wàá sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà àlá. ẹ ali tawawu yẹn anijì sí yambẹ àkàdé yambẹ ìbọn kẹsẹ sọnà mẹ́ta ali mi náà tó wà bẹ sáǹpẹ ní ali sáyidà. àtúbọ̀ tẹ ali àdéhà àtọ̀yìntà ali ali akúnyẹ ali tọ́nà méjì. akúnyẹ ali tọ́nà méjì. ali ti di yabẹ àti yabẹ àti pé ìkọ̀ọ̀kan sí mẹ́ta mẹ́ta. àtúbọ̀ kan wọn sí ọ̀nà mẹ́ta mẹ́ta. lẹ́yìn ìgbà náà ali mi tó ń bẹ tó jẹ́ sáyidà. ali mi tó máa bẹ tó tún jẹ́ sáyidà tó yẹ fún àwọn méjì. ṣùgbọ́n tó bá jẹ́ nu kura ni wọ́n ti lù ẹ́ sọ ibi ali sílà lẹ́ẹ̀kì. ìwọ́n tá a bá bẹ́ẹ̀ lọ ali sílà láàbù nínú tọ́lájú ní kuran lọ wa alisila lẹ́ẹ̀kọ́ yìí. tọ́wọ́ ti gbẹ́nu sọ́la alisila láàbù. ẹ ní ìpele alizaida. a ní ìpele alizaida. a ní ìpele lè ọ̀rọ̀ torí kò sí lè kankan nu kuran. a ní ìpele lè ọ̀rọ̀ torí kò sí lè kankan nu kuran. ọlọ́run ní iná láta wà lè ọ̀zà wà má ná tata ní tata lè kúrọ̀. ẹ ọlọ́run lo aliusa aliusa yẹ alisi bẹ́ẹ̀ alisila ni alisila ni. alisila rẹ̀ ọ̀zà yẹ alisila. aliusa. aliusa àti ìdí bẹ́ẹ̀ ni láàtà. àti ìdí láàtà. bẹ́ẹ̀ ni láàtà làtọ́ ní èdè lọ́wọ́ bá bẹ́ẹ̀ ní òwúzà wọ́n ti mọ ní jẹ́ bẹ́ẹ̀. wọ́n ní ẹ̀kọ́ òwúzà bẹ́ẹ̀ fún láàtà wọ́n ti mọ ní jẹ́ bẹ́ẹ̀ ní lọ́wọ́. bẹ́ẹ̀ náà ni ẹ ti jẹ́ Hasan Hussein Abbas ẹ bá ti ájì sí Ali Zaida ni. Ali mu òun sínú tàbí mo kọ. wọ́n ní wò sínú ọdún tàbí mo kọ. ẹ ẹ Ali mi tó tó wà ó náà ni Ali tàbí Ali al

nígbà táwọn onímọ̀. tí wọ́n sọ yìí táwọn kan sọ yìí pé ali yẹn ali àdíyà zèníyà ni wọ́n lọ lọ́dọ̀ láti àdíyà gbèdéyà ni. ṣé tó ti wà nù làákà ìtẹ́lẹ̀ ni. ṣé tó ti wà nù làákà ìtẹ́lẹ̀. àwọn abirawa lè ké àwẹ̀ kan ti jọ́ràn yẹn síwájú rọmọdán ni káwẹ̀ kan ti jọ́ràn yẹn síwájú rọmọdán lọ́dọ̀ àwọn mùsùlùmí ni. àwọn abirawa lè rẹ̀ pé táwẹ̀ kan ti sáájú jọ́ràn yẹn fáwọn mùsùlùmí tẹ́lẹ̀ ni. ẹ ìyapẹ̀ ẹnu wà lọ́dọ̀ àwọn onímọ̀ Islam lórí ẹ̀. ìyapẹ̀ wà lọ́dọ̀ àwọn onímọ̀ tẹ́lẹ̀. ìyapẹ̀ ẹnu wà lórí ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ tẹ́lẹ̀. lọ́dọ̀ àwọn onímọ̀ Islam tọjọ rìn tẹ́lẹ̀. àbáṣẹlẹ àwọn àfẹsọ ti jẹ ọ̀rọ̀ yàn tẹ́lẹ̀ ọgbàgbọdẹ kò tá àfẹsọ tọjọ rìn yàn tẹ́lẹ̀. ẹ ẹ àwọn Abu Hanifa. àwọn àbá ìmáàmù Abu Hanifa. àti ẹgbà wa ọ̀rọ̀ kan látọ̀dọ̀ ìmáàmù Ahmed. àti ẹgbà wa ọ̀rọ̀ kan látọ̀dọ̀ àbá ìmáàmù Ahmed. tó ń jẹ pé sẹ́kùl islam tó tèmi yà ó lọ sàlẹ́ta. tó ń jẹ pé àwọn àbá ọ̀dẹ́ islam tó tèmi yà ó sàlẹ́ta. ẹ ó sọ yìí pé ààwẹ̀ Àṣúrà Ọlọ́run ti ṣe ní ọ̀ranyàn tẹ́lẹ̀ ọlọ́run ọjọ́ yọ pé ọlọ́run ti ti àwọn ọjọ́ ọlọ́run àyàn tẹ́lẹ̀. ẹ torí pé òjíṣẹ́ ìtọ́ wa nù àdìsí ni pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. torí pé tọ́wá nù àdìsí ti tẹ́lẹ̀ kó òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. tọ́wá nù àdìsí ni wípé. tọ́wá nù àdìsí ni pé. látọ̀dọ̀ Aisha. látọ̀dọ̀ àwọn Aisha. sọ pé kana tẹ̀sùmù kùrẹ́sù fìlíjà àhìlíjà àwẹ̀ ọjọ́ àṣúrà ọjọ́ kẹwàá nù muharram àwọn kùrẹ́sì náà máa ń gbà kí islam náà tó dé. ìyàwó ẹ̀ náà tó yọ yí pé àwọn ọjọ́ àṣúrà ibi àwọn kùrẹ́sì náà máa ń gbà tó kí islam tó dé. ẹ wa kana rasulullahi sallallahu alaihi wasallam yasumu anabi wa náà ti máa gbà á. àná ti lè gbà anabi náà ti máa gbà á. kala ma qadima al-madinata sama huwa amara bi siyamihi

tìrìmìtì jájẹ Bukhari àti Muslim Bukhari àti Muslim ẹ̀sìn àgbà wá látọ̀dọ̀ Ibn Abbas ọsọ yìí pé òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó dé ìlú Mẹdínà. ìgbé òjijì ọlọ́run bá tó dé ìlú Mẹdínà. ọwọ́ á rí i pé àwọn àwọn Yahudi wọ́n ń gba àwẹ̀ ọjọ́ kẹwàá nínú Muharram. ọlọ́run àwọn Yahudi wọ́n ń gba àwẹ̀ ọjọ́ kẹwàá nínú Muharram. ọwọ́ á sọ pé èwo á ní eléyìí tẹ́ ń gbà yìí àwọn àti wàlẹ́ lọ́wọ́ wa lẹ́lẹ́ tẹ̀ ká yìí o. àwọn adáhùn wípé ọjọ́ dáadáa ni. wọ́n náà ti ọjọ́ dáadáa ni. irú ọjọ́ báyìí ni lọ́lọ́run la Musa alayhi salatu wa salam lọ́lọ́run àti àwọn ọmọ ìsírẹ́lì lọ́lọ́run là kú lọ́dọ̀ ọ̀tá wọn. ife ọdún ọjọ́ báyìí lọ́lọ́run là ànábì musa àtàwọn ọmọ ìsírẹ́lì kú lọ́wọ́ ọ̀tá wọn. ẹ fasọ́mọ̀ wú musa musa wa máa gbà á. musa wa máa gbà wẹ̀. ìyá ọlọ́wọ́ adam pé fàánà hakùnmí musa mi ń kún fasọ́mọ̀ wa mara bìtì ó lè mi lẹ́tọ̀ọ́ sí musa jù yín lọ ọwọ́ àgbà ọwọ́ àfàyè káwọn èèyàn máa gbà á. ànábì wá sọ fún ẹgbẹ́ ìmọ̀ lẹ́tọ̀ọ́ sí musa jù yín lọ ànábì wá gbà wọ̀ yóò ti kàkà rò gẹ́gẹ́ bá wọn lọ. nínú ẹgbà wa mi ti àbúdá awúdú gbà wá. nínú ẹgbà wa mi ti àbúdá awúdú gbà wá. ẹ ọni ọni ẹni tí a ń pè ní asilamu ọwọ́ abá ànábì wọ sálàlá àríwọ̀sálà. ọjọ́ ẹgbẹ́ àti àjọyọ̀ Eh, ó ní eh, òjijì ọlọ́run sàfẹ́ àwọn aṣọ yìí pé ẹ gbà wí ọjọ́ òní títí yọmọ àdúrà. Eh, àwọn èèyàn yẹn bani asilamu ni wọ́n ń pè wọ́n ni wọ́n wá sọ pé rárá àwọn ọ̀gbá. ní òjijì ọlọ́run sàlálà àlùwọ̀ sàlá sọ pé fáàtì mú bàkẹ́ yíyá tàyẹ̀ wá tóbi ẹnu ró níwọ̀nba àsìkò tó kù ní ọjọ́ tí àlejò ẹni tó lọ́wọ́ bá àtàwọn tí wọ́n jọ ní wọ́n pé àwẹ̀ yìí ó jọ̀ràn èèyàn tẹ́lẹ̀ tí Ramadan tó dé. nígbà tí Ramadan wá tí Ramadan tó tí ọ̀rọ̀ Ramadan tó dé. ẹ nígbà ọ̀rọ̀ Ramadan wá dé Ọlọ́run wá ti parẹ́ jẹ́ ọ̀ràn yẹn ó ti parẹ́ jẹ́ ọ̀ràn yẹn. nígbà tí Ramadan wá dé Ọlọ́run wá fi pa jíjọ́ rẹ̀ ṣùgbọ́n ìmáàmù ṣáàbì àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn hànábìlà. àbá àjọyọ̀ ṣáàbì àti ọ̀pọ̀lọpọ̀ náà wà hànábì. nínú wọn ni alikọ́dì àbú yáláwà. nínú àwọn àbú yáláwà. àti àwọn afá mi náà. àti àwọn afá mi náà. wọ́n sọ pé aṣúra pé kò jẹ́ ọ̀ràn yẹn tẹ́lẹ̀ o. wọ́n ti gbogbo àtẹ́tàní sàtẹ́lámù tó ń pa àtẹ rírọ̀ ọ̀yàn láti fẹ́ gbà lọ́dà ẹ wọ́n ní inú nínú tá a mọ̀ lórí eléyìí òun náà ni hadithi tí Bukhari àti Muslim gbà wá. wọ́n ní láti sọ ìgbésẹ̀ pẹ̀lú àdìsí tí ẹ bá fún un gbà wá. Bukari àti Muslim tí a gbà wá látọ̀dọ̀ Muawiya kọ́lọ̀ nǹkan yọnu sí i ọ̀sọ̀ ife ọ̀sọ̀ ife ọ̀sọ̀rọ̀ lórí mímbàrí ní ọjọ́ Ashura kan ọwọ́ àtọ́kí yá alàlìmọ̀dé náà ti àyìnà ọ̀làmọ̀ òkùnkùn ẹ̀yin ará Madina àwọn àbá yín dá o. wọ́n fẹ́ yàrá ará Madina àwọn àbá yín dá. ó ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul mo gbọ́ tí òjijì ọlọ́run ti ń sọ báyìí pé. ọlọ́run mo gbọ́ tí òjijì ọlọ́run sọ báyìí. hādhā yawmu Ashura ikú òní ni ọjọ́ Ashura. ọlọ́run ní ọjọ́ Ashura o. wa lam yaktubillāhu 'alaykum siyāmahu ọlọ́run àlìyẹ tó kú àmọ́ níta àbálí yóò fẹ́ ẹ bá wùdọ́ bá wẹ̀ ẹ bá wùdọ́ kọ́mọ tún kọ́mọ gbá wẹ̀. ọ̀rẹ́ bá wùdọ́ bá wẹ̀ ẹ bá tó lè fún un. ẹ táwọn fi tẹ̀lé nìyẹn pé tí mo àwùjọ àtọ nìyẹn. táwọn fi tẹ̀lé pé tí mo àwùjọ àtọ nìyẹn. ẹ àwọn onímọ̀ wọn wá wọn wá pèsè lórí ẹ. àwọn mẹ́wàá wá pèsè lórí ọ̀rọ̀ yìí. wọ́n ní mo àwùjọ àtẹ̀rí yẹn ní ọdún tí wọ́n ti mọ́ta níbi tó gba ìsìlámù. wọ́n lọ pé mo àwùjọ àtẹ̀rí yẹn lọ́jọ́ tí wọ́n ti mọ́ta lọ́jọ́ gba ìsìlámù. lọ́dún tí wọ́n ti mọ́ta ló gba ìsìlámù. ọdún tí wọ́n ti mọ́ta ni mo àwùjọ àtẹ̀rí gba ìsìlámù pé rárá sí ọdún ìdè ìbíyà ni ní ọdún kẹfà lẹ́yìn ìbíjọ́. apákan náà ti rárá pé kò ní lè fún ọdún ìdè ìbíyà ni. apákan ní rárá ọdún kejì tó tẹ̀lé ìdè ìbíyà ni ti tọdún keje. apákan náà ti ọdún kejì tó tẹ̀lé ìdè ìbíyà ti tọdún keje. lẹ́yìn ìbíjọ́ ìgbésùgbà náà lọ gba Islam. mo ti sọ fún òfin tí òun gbọ́ tí òsèpé sáà lẹ́yìn ìgbà náà ni wọ́n tẹ̀sọ́ lẹ́nu ànábì wa sọ́lọ́ láàrin ọ̀sán. àjọ tí wọ́n gbọ́dọ̀ sọ pé ó tí ọ̀sán yìí pé wọ́n fẹ́ ẹ̀rìkan lọ́sọ̀ ọ́ gbọ́ òkèjì ara àwọn ọkọ ni àtúntò ìgbà tí àwọn ọ̀rọ̀ ti jẹ́ ọ̀rọ̀ yàn ló tó kọ́ ọ̀tún wa lọ́sọ̀ọ́ so àwọn àwọn sáfì àwọn ìmáàmù sáfì wọ́n ti sọ pé ẹni tó ti di ọlọ́sọ̀ lọ́la àlè ọ̀sán ẹgbẹ́ òjì làárọ̀ ó ní ẹnba tí ẹnba ẹni tí ọba ti jẹ nǹkan tó kọ́ ọmọ báwẹ̀ pé nígbà tí ẹ̀ bá jí làárọ̀ tó ti jẹ nǹkan tó bá ẹ̀ báwẹ̀ lọ. pé kọ́ ọmọ báwẹ̀ rẹ̀ lọ. pé kọ́ ọmọ báwẹ̀ rẹ̀ lọ lọ́dọ̀ àwọn ti ní pé àwẹ̀ ọ̀ràn yàn lọ́dọ̀ gbogbo àfa òní pé àwẹ̀ tọ́jú ọ̀ràn yàn túláàsì ní kéèyàn dá nìyẹn rẹ̀ lálẹ́ àdáníyàn rẹ̀ láàárọ̀ kọ̀ọ̀ràn wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ àbá ìpè láàbà jẹ́ ọ̀nà yorùbá pé ó gbọ́dọ̀ dàníyàn rẹ̀ lẹ̀ látàlẹ́. ẹ ajẹ́pẹ́ àyè àwẹ̀ asúrà ọ̀jọ́rọ̀ yẹn tẹ́lẹ̀ náà. ajẹ́pẹ́ àwẹ̀ asúrà ọ̀jọ́rọ̀ yẹn tẹ́lẹ̀. ẹ ṣùgbọ́n àwọn àbá náà fèsì wọ́n ní mi ò ní pilẹ̀ islam nígbà tí islam ló dẹ̀ bẹ̀rẹ̀ ní gbèsè lẹ́yìn ọ̀rẹ́ mi. àwọn àbá náà sọ fèsì pé èyí ò ti tẹ ní ìpìlẹ̀ islam pé nígbà tí islam ti lẹ́yìn ọ̀rẹ́ mi ni ó. inú tèmi yà ọ́ sọ́kọ́ ń bẹ́nu àwọn tàbí ànábi wa sallallahu alaihi wa sallam ẹ̀ ń tí mo gbà lẹ́yìn ìgbà tí rọ̀mọ́dá ti gbé ọ́ ń bẹ́nu ẹ̀ ń tí gbà mọ́ àbá àwọn ẹni òsèlè àbádà yìí pé ìmẹ̀ nínú àwọn ọ̀dọ́ àti máa ń gbà á níbi mẹ́nu àwọn tí kì í sàgbà tí ọ̀dọ́ ti dé. olùsùgbé ìtòrin lẹ ti. wọ́n ti máa ń torí lẹ ti. òun náà ni pé yorùbá habdul mọ̀ ń sọ ọmọ wa yẹ fún màá tá a fẹ́ àyíká fẹ́nu ẹ̀sìn ní kí ẹ tọ́ba fẹ́ gba yọ̀mù azúra kọ́gba ọjọ́ kẹsàn-án. wọ́n ti sá abẹ́rẹ́ mọ́ ẹ̀sìn ìdìbí pé ìjọba ti kọjá ọdún ẹ torí pé ìtàlẹ̀ sàtàlà sọ fẹ́ẹ̀lì yẹn nígbà táwọn yẹ̀wù ní kí wọ́n tó wá sọ di ayọ̀ nǹkan ayọ̀ tí wọ́n wà tó máa dùdù wọ́n máa ṣe gbogbo ẹ̀ àti sàtàlà ló ní mu lọ́dún tó ń ṣùgbọ́n tó bá ti dọdún tí ń bọ̀ òun ọgbọ́jọ́ kẹsàn-án òun tó gbọ́jọ́ kẹwàá. nígbà tó ní bá àwọn èèyàn orí tó wá sọ ní nǹkan ńlá bàbàrà tó tó bàrà jù lọ́dọ̀ ara wọn àríwájú wọn ẹgbẹ́ tó wá ti dọdún níbọ̀ òun ọmọ ọgbọ́jọ́ kẹsàn-án tó òun ọmọ ọgbọ́jọ́ kẹwàá máa ń tó. bẹ́ẹ̀ náà làwọn èèyàn wa náà nínú ìlú ìtẹ́gbọ́n ọmọ káàdì sí ní ìtọ́lẹ̀ ni wọ́n lè ká sì gbàyè fáwọn fámìlì wa ní ọjọ́ àdúrà ẹ̀ẹ́dásẹ́ńjẹ wọn níjọ́ tẹ́lẹ̀ ẹ̀ẹ́sẹ̀ ẹran inú ọdún bí láti láti tòlè ní jà wọn wàá kó pamọ́ nígbà tó yẹ kẹrin tètè bàjẹ́ wọn máa wọn máa yẹ lóru yẹ lóru tí òbí di ọ asúra ń jọ káyókáyó nù sọmọ bá máa ṣe pé káwọn èèyàn máa jẹ gbogbo àìmọ̀kan jọ̀rùn ni. ìbá ìgbàgbọ́ náà níbi tí táwọn èèyàn náà máa ń fi ń jọ̀rùn àná ẹran tí wọ́n bá parí jọ ọdẹ yá wọ́n wà pé ìṣẹ̀lẹ̀ wọ́n kó kó kéèkó ti jọ asúra ìdájọ́ lọ́jọ́ ayé ayé ọ̀nà èmi ẹ bá alẹ́ náà ní pé àwọn àdìsí tó yẹ kó kọfẹsẹ̀ rinlẹ̀. ẹ kò sí inú islam ká máa ṣe àjọyọ̀ kan yẹ ọmọ àjọra. kò sí inú islam ká máa ṣe àjọyọ̀ kan lọ́jọ́ àjọyọ̀. ẹgbẹ́ mi sí lórí islam kọ súnà náà ní pé a lè gbà àwẹ̀ ọjọ́ náà gẹ́gẹ́ bí ọba àrùn sẹ́mi àgbẹ̀fẹ́ gbọ́jọ́ tó rẹ̀ nìkan gba àgbẹ̀jọ́ náà. gbọ́ntọ́ da àdìrí gbọ́jọ́ fún ká gbọ́jọ́ kan ọjọ́ kẹsàn-án kó tó di fa gbà. gbọ́n ọ̀rọ̀ mẹ́ta làwọn àbá sọ lórí ibi yẹn ti lè tún tẹ̀lé ra wọn. ẹ̀ńtọ́ da pọ̀jù iná lẹ́ńtọ́ gba ọjọ́ kẹsàn-án tó sì gba ọjọ́ kankan là á pọ̀ mọ́jọ́ kẹwàá ẹni tó ní agbọ́jù lẹni tó gbọjọ́ kẹsàn-án tó gbọjọ́ kẹsàn-án tó gbọjọ́ kọkànlá sí i. torí pé tó ṣe ni pé ọjà pàṣẹ àwẹ̀ wọn pátápátá àwọn èèyàn gbà báwọn. torí pé tó ṣe ni pé ọjà pátá wèrè pátápátá. ẹ̀ka wa tó kò lè gbọ́jọ́ mẹ́ta kọgbà ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá àbí ọjọ́ kẹwàá àtọjọ́ kọkànlá. ní ìbára fún òun fún alẹ́ ìjọba àwọn gbọ́gbọ́ ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá àtọjọ́ kẹwàá àtọjọ́ kọkànlá. ẹ̀ka tí ẹ̀wà tó wá kú ọ̀sẹ̀ yányá ìlọ́sẹ̀ ẹ̀wà kan ibi ẹ̀ kọ́gbọ́jọ́ kẹwàá nìkan ló ń lọ soso. lọ́dún tó wá kú ọ̀sẹ̀ yányá pátápátá ọ̀ àtọjọ́ kẹwàá yẹn nìkan gbà náà. ẹ̀ pọ̀ ní ìsìn lórí igbó lèyìn ó ti kà nígbà tí wọn bá ní asúra sọjọ́ kẹwàá ní ẹgbà lérò ni àbí ọjọ́ kẹsàn-án tí wọn bá ní sáàtúra sọjọ́ kẹsàn-án ní ẹgbà lérò ni àbọ̀jọ́ kẹjọ bákan náà nínú ọ̀pá yìí náà bákan náà ìyàgbá ló ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ nínú pé àlẹ́fẹ́ ah, tó bá gbogbo ẹ̀ tán lórí pé bẹ́ẹ̀ ń ka ọ̀gá yìí pé ṣé sáwọ́tò wá ti ń wù yìí tọ́jọ́ kẹsàn-án fún màáràmù ni tí àwọn ọ̀gá náà tọ́jọ́ kẹwàá ni àbí wò láti rà. ẹ torí pé wọ́n ní àìsíjọ́ bí owó. yorùbá náà àìsíjọ́ bí owó. táwọn ṣe rí lọ́dọ̀ àwọn lárúbá náà nù. wọ́n ní kó ṣe lọ́dọ̀ àwọn lárúbá náà nù. àkó ánìmọ̀ olórí yọmọ sábẹ́ yìí ìjọ kejì tá a bá dùn ni làá máa dùn fún un. ẹ wàhálà dé lórí pé níjọ méje àáka lójijì tí ó pè ní jẹ́ wàá lọ́mọ já síjọ́ kẹjọ àbí ọjọ́ ìtọ́jẹ́ kọjẹ àáka ìgbà tán ṣe ní ìtumọ̀ yọ sáábì yìí ni ìyàpẹ ń wà àwọn lórí lórí náà tí sọ náà tá a bá ìgbé tó sáàkà máa ní àbá kà máa ní ìgbé ló lórí náà. muharram. lẹ́yìn tó súnmọ́ jù náà ń lọ́nà pé àásùrà yẹn náà ti ọjọ́ kẹwàá nínú muharram. pẹ̀lú eléyìí a ti parí agbọ́nrin kẹjọ tá a fẹ́ sọ̀rọ̀ lórí lórí àyà yìí. eléyìí ni a ti parí agbọ́nrin kẹjọ tá a fẹ́ sọ̀rọ̀ lórí lórí lórí àyà yìí. agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn-án. agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn-án. ọlọ́ba sọ pé kàmá kùtìbà alẹ́ lẹ́bi bá a ti kọ́ lé àwọn tó ṣáájú yín lórí. ọlọ́run láti kọ́ àwọn ẹ̀dẹ́ lórí kí ọjọ́ kọ́ lórí àwọn tó ṣáájú yín lórí o. ẹ nígbà ọlọ́run sọ pé ká máa kutiba ala alladina min qabli tán a ti mọ̀ pé alladina ismu mawsuli ni ṣùgbọ́n sílátò mawsuli ò sí mbẹ́. a ti mọ̀ pé alladina tó bẹ́ẹ̀ yẹ ismu mawsuli ni ṣùgbọ́n sílátò mawsuli kò mí nǹkan bí lè fún un àwọn tó ṣe pé wọ́n ti wá síwájú yín nínú àwọn èèyàn ànábì ọlọ́run tó lọ. níbi àwọn ló ti wá síwájú yín nínú àwọn èèyàn ànábì tó lọ. ẹlẹ́ẹ̀kejì tá a tún yẹ̀ wò gbígbóló yẹn. ẹlẹ́ẹ̀kejì tá a tún yẹ̀ wò gbígbóló yẹn. òun náà ni pé ìta kọ sọ fúnra wa ń bàtà ń ṣe mùkọ́ dímọ̀ gbọ́ yìí pé àwọn gbólóhùn ọ̀pọ̀lọpọ̀ ní Quran a máa fara pẹ́ tó ju ìtumọ̀ ẹyọ kan lọ. ibi ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn ọ̀pọ̀lọpọ̀ ní Quran a máa fara pẹ́ ìtumọ̀ tó ju ẹyọ kan lọ. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀. ẹ̀hẹ̀ nínú nínú àwọn gbólóhùn Quran a máa fara pẹ́ ìtumọ̀ tó ju ẹyọ kan lọ. a máa fara pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtumọ̀ tó ju ẹyọ lọ. tọ́lọ́ àwọn wo wa lọ ṣáájú wa ní pàtó tọ́lọ́rìn bá àti wí. bébà mi sàrò lọ́rùn ẹ̀yìn láwọn tó ṣáájú yìí àwọn wa lọ́rùn sọ ní pàtó láwọn tó ṣáájú wa lọ́rùn. ọ̀rọ̀ mẹ́rin ọ̀rọ̀ mẹ́rin làwọn àbá sọ lórí ẹ̀. wọn lọ́rọ̀ mẹ́rin làwọn àbá sọ lórí ẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ alákọ̀ọ́kọ́ mẹ́. wọ́n sọ pé alùlù kìtáàbì ni àwọn tó fi kó já gbajúmọ̀ tó kura rí ba àtijọ́ afúnwọ́ntìrà afúnwọ́ntìrà ó náà ni yahudi àti nasọ́ra. wọ́n sọ pé àwọn alùlù kìtáàbì ni láwọn tó gbajúmọ̀ tó lọ́kọ̀ máa gba afúnwọ́ntìrà afúnwọ́ntìrà ó náà ni àwọn yahudi àti nasọ́ra. ẹ ó náà ni àwọn jù àti kristian. ẹ ọ̀rọ̀ kejì tí wọ́n sọ ó náà ni pé wọ́n sọ pé àwọn nasọ́ra ni àwọn kristian ni torí pé àwọn náà ni aṣáájú àwa mùsùlùmí lájọ pa àlàpọ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀mejì kan sọ̀rọ̀ ní pé àwọn ọ̀nà tó ọ̀rọ̀ ni nítorí pé àwọn ni wọ́n ṣáájú àwọn kòkòrò yìí àtàwọn àtúnlájọ wà lápò. ẹ torí pé ẹsìn tí ànábì Ìsá alayhi salatu wa salam fi jẹ Jésù ẹsìn tó mú wá ó ti káńsù ẹsìn tí Mùsá mú wá ó yẹ káwọn ọmọlẹ́yìn Mùsá kí wọ́n máa tẹ̀lé àwọn kí wọ́n máa tẹ̀lé ànábì Ìsá alayhi salatu wa salam mi. nítorí pé ní kété tí ànábì Ìsá ti dé lẹ́sìn tí ànábì Mùsá ìtòmúwá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló ti káńsù rẹ̀ ó yẹ iná làwọn sísẹ yẹn pé bọ́lọ̀ ti di àwẹ̀ lọ́rọ̀ yẹn fún wa ó sì lọ́rọ̀ yẹn fáwa náà. ẹ̀rọ náà tí wọ́n fún wa wá jù òun náà làwọn sísẹ yẹn bọ́lọ̀ ti di àwẹ̀ lọ́rọ̀ yẹn fún wa ayélujára lọ́rọ̀ yẹn fáwa náà. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta táwọn onímọ̀ sọ bí ayá yìí ìgbé ká máa ń kutiba alẹ́ lẹ́bí nàmí nkọ́bìlì fún ẹ̀ wọ́n ní àwọn yẹ̀wù dídì kì í sàwọn sísẹ. ọ̀rọ̀ ọ̀rẹ́ náà kẹta táwọn náà sọ̀rọ̀ ẹ̀ ní pé àwọn àyẹ̀wò ti di pé kí táwọn náà sọ̀rọ̀. ìgbà àwọn Júù ni kì í táwọn Christian. ìgbà àwọn Júù ni wọn kì í táwọn. ẹ wọ́n ní wọ́n ní ìdí abájọ náà ní pé àwọn àyùn làwọn mùsùlùmí mọ̀ tí wọ́n bá ti pọ̀ nílùú Mẹdínà àwọn tó ń bá arúgbó yá ayú ẹlẹ́dìí náà á nù àìsàn pé àwọn tàbí ará Mẹdínà ni wọ́n kọ́kọ́ kó nú ẹ̀ ibi ayé olùgbàgbọ́ òdodo kùtìbà aléyìnkú mu sùyàmù ọlọ́run ti ti àwẹ̀ gbígbà lọ́rọ̀ yẹn lébi lórí ká máa kùtìbà alẹ́ lẹ́bí ìnáwó nǹkan bíi kún bọ́lá ń fi ti àrò ìgbà lọ́rùn àyàn lórí àwọn yẹ̀wù tí tẹ̀jọ́ ń bá mọ̀jì tẹ̀jọ́ ń gbé mọ̀jì náà. àwọn ẹ̀rọ mi náà fi àwọn yẹ̀wù tí ni ọlọ́run bá wí láàrin yẹn nítorí pé àwọn ẹni àtẹ́tì ìbánimọ̀ náà ni wọ́n jọ ń ṣe pọ̀ pọ̀ wọn ju ìṣe mẹ́lẹ̀ nígbà wọn náà wọn kọ́ àti pé bọ́lá ló sọ ẹ̀rọ bá ti wò náà ẹ rí i pé àwẹ̀ wọn àwẹ̀ wọn tí wọn gbà ọjọ́ tí wọn fi gbà wẹ̀ náà lànà sọsọ àmì kan fi ń gbà wẹ̀ lọ́dún kejì tó dé Madina torí rọ̀bí ìlà awali ló dé Madina nígbà tó fi lọ so rọ̀bí ìlà awali tó dé Madina Muharram ti bọ́ ẹ̀yìn so Muharram sọ́fà rọ̀bí ìlà awali rọ̀bí ìlà awali kó ṣe ń lọ nìyẹn Muharram ọdún ti bọ́ ẹ̀yìn ọdún kejì Muharram rẹ̀ ìní àdéhùnsọ́lá wàhálì wọn jẹ́ gbàlú náà fi gbà wẹ̀ ọdún gbàdé ọdún kejì kó tó parí nínú sàbáàdù rẹ̀ lọ́lọ́dún wa ti àwẹ̀ rọ̀mọ́tà ló ti ké lọ́rùn ẹ̀yàn ó tún rẹ̀ pé ọdún kan ṣoṣo iná ẹ̀ ní ó fi gbà wẹ̀ àdúrà nígbà tábàdì ẹ̀sọ́ pé ọ̀rọ̀ ẹ̀yàn ni wọ́n ní ìjàmbá wo òye sí mu àti kó o fi mọ̀lẹ́ àdébí ti gbà wẹ̀ nígbà tí wọ́n fi dé náà sílẹ̀ tó lóye ẹ̀rọ haram tó wọ́n sẹ́yìn wọ́n tó ní owó délẹ̀ fún ara rẹ̀ nígbà tó gbà lásìkò ajá ti pé ìtọ́jú àkọ́kọ́ rẹ̀ nígbà tó fi àwọn àfa àjẹ́ ìsọpá àwọn yẹ̀wúdí ni wọ́n ní àwọn yẹ̀wúdí lọ́dọ̀ ń ṣe àwẹ̀ gbígbà lọ́rùn èèyàn lé lórí kì í sáwọn nàṣọ́ra àwọn nàṣọ́ra tí wọ́n kàn kọ́ sí àwọn yahudi ni nígbà jẹ́ pé ìwé wọn ti lọ́wọ́ wọn kò sọ̀rọ̀ kí wọ́n gbàwẹ̀ kankan nú ẹ̀. àwọn ti pé àwọn yahudi ni ọlọ́run bá wí àwọn àwọn ti wọn kò sáwẹ̀ kankan nínú nínú testament kò sọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀. kò sọ̀rọ̀ àwẹ̀ nínú old testament lọ́wọ́ ara tí wọ́n ti ń kọ́pì wọn náà ní pé àwọn Yahudi wọ́n ti yí àwọn nìkan padà nù wéwù wọ́n sì tún pa méjèèjì pọ̀ wọ́n sì tún gbé wọn lọ lé wọn lọ àwọn náà sì tún gbé kiri nígbà tó ti wá kó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé wọ́n ti pa àwọn àwọn òfin kan nínú àwọn òfin ọmọ ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. wọ́n ti yí àwọn nǹkan padà ní òwe wọn. wọ́n ti yí àwọn nǹkan padà nínú àwọn òwe wọn. àbí pàṣẹ wọn ti ní kẹta àwọn òwe ti yí padà. wọ́n ti yí mú padà. wọ́n yìí fún pẹ̀tẹ́ méjèèjì wọ́n tó gbélé wọn lọ. wọ́n tó pẹ̀tẹ́ méjèèjì kan tó gbélé wọn lọ. original copy ọ̀n bẹ lọ́dọ̀ ẹ̀ bá rí di juda ẹ̀ bá rí di ẹ̀ tọ́ba tọ́ di yẹ̀wù dáadáa tó sì súnmọ́ wọn lóde rí òjòrí tíná kọ̀pì báìbù. ẹ máa lè ṣe rí òjòrí tíná kọ̀pì báìbù ọ̀fẹ́ bá tún àwọn yòówù dáadáa. yóò sì dédé wọn kó tó le. yóò sì tún bèèrè wọn kó lè kọ́. ẹyin tó lọ́jọ́ ni ni ìrìn àjò tó jìnnà ni àwọn yẹ̀wù dìhun lọ́dọ̀ sọ yìí pé kí wọ́n máa gbà àwẹ̀ lọ́rùn àyàn. àwọn yẹ̀wù dìhun lọ́dọ̀ sọ ẹ wọ́n gba ọjọ́ kẹwàá ẹ wọ́n gba wọ́n á gba ọjọ́ kẹwàá nínú oṣù keje táwọn máa mú kàǹtì wọn táwọn máa táwọn yahudi máa mú kà bẹ́ẹ̀ náà ni wọ́n á gba àwọn ọjọ́ míì náà wọ́n fẹ́ wọ́n láwọn ọlọ́run ní kí wọ́n máa gbà kó lè bá àjẹ pípa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ nígbà tó ọlọ́run ní kí wọ́n wọ kí wọ́n lọ sí ibùdókọ̀ tí wọ́n takú tí wọ́n wọ́ bẹ́ẹ̀ ọlọ́run lẹ́yìn ìgbà náà làwọn àfa àwọn làwọn náà tó wá gbé àwẹ̀ mẹ́rin kankan lè ọjọ́ mẹ́rin kankan lè pé kí wọ́n máa gbà fún. lẹ́yìn lágbà náà báwọn tó wá gbé àwẹ̀ mẹ́rin ní ìkàlẹ̀. báwọn báwọn míì náà ti ń kọ́ sí wọn títí dì sí i. fẹ́ẹ́ ọkàn wọn á dáàyàn láwẹ̀ láì gáwọn ọdún kọ́sẹ̀ wọlé. káwọn kẹsẹ̀ kọ́sẹ̀ wọlé. káwọn kọ́sẹ̀ wọlé. wọ́n kọ́ máa dáyàn láwẹ̀ láyé tó bá wọn lọ́wọ́. láyé tó bá wọn lọ́wọ́ tó dáyàn. wọ́n kà wòyàn tó ló gbẹ kọ́ lọ gbà wẹ̀. bí a ti ti láti jọ náà nù. àwọn àbá àyẹ̀wò ni ẹ kọ́ bẹ̀rẹ̀ rẹ̀. àwọn àwọn nàṣọ́ra wa kọ́pì wọn. nípa gbígbà àwẹ̀ yẹn. oṣù tó wà ní òwe wọn pé ànábì gba àwọn ogójì ọjọ́. ó sì tó bẹ́ẹ̀ lọ́wọ́ náà yìí olùkọ́ àdébí níta ọjọ́ ọtí òṣìṣẹ́ òun náà ogójì ọjọ́. ẹ nígbà ọjọ́ tó ọlọ́run ni sẹ̀rí nígbà tó ọlọ́run ni ya mọtò wọn máa dára wọn wọn ní àwọn oúnjẹ kan làwọn máa jẹ àwọn oúnjẹ kan àwọn ò lè jẹ òsì jẹ jẹ gàkì àti mo lè àwọn àjọ ẹgbẹ́ wọn náà wọn àwọn náà gbé àwọn jẹ́kan àwọn àjẹ jẹ́ àwọn jẹ́kan àwọn ò lè jẹ́ wọ́n lè wá jẹ́ báwọn òṣèlú jẹ́ kẹta ní à. ṣùgbọ́n wọ́n lè jẹ pápá ló wọ́n ti gbá rẹ̀ náà àwọn ní àníyàn ẹ̀ẹ́dọ́ wa tẹ̀sùn nípa ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ. ìtọ́wá tẹ̀sùn náà táwọn onímọ̀ sọ. òun náà ní ẹlẹ́ẹ̀kẹrin táwọn míì fi tu ipe látòrí ànábì ádámù alayhi salatu wa salam ṣe lórí ànábì ìsá iná lọ́lọ́run rí bá a sí. ìpè látòrí ànábì ádámù alayhi salam ṣe lórí ànábì ìsá lọ́lọ́run rí bá a sí. ẹ tí kálukú ti wá gbá wẹ wọn ọjà tó sira wọn. ìgbọ́ bọ́ọ̀dù wá gbẹ wẹ̀ wọ́n yóò tó sira wọn. ìgbìyà ayé wà lẹ́bi nà ámàlú kùtìbà alẹ́ ìmúmu síyàmù kàmá kùtìbà alẹ́ lẹ́bi nà mí ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run ti àwẹ̀ gbígbà lọ́rùn yẹn lé lórí lórí kó ṣe ṣe é fún àwọn gbogbo ìjọ tó ti ṣáájú. ọlọ́run ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo á ti àwẹ̀ lọ́rùn yẹn gbígbà fún yóò jẹ́pẹ́ lọ́rùn yẹn máa tó ṣáájú yóò. ẹ àwọn tó ṣáájú látòrí ànábì ádámù alayhi salatu wa salam. àwọn tó ṣáájú látòrí ádámù alayhi salatu wa salam. àwọn tí wọn sọ ilé wọn ní ẹ̀rí pé gbogbo ẹ̀ṣẹ̀ pátá iná ló ní àwẹ̀ tí wọn láwọn ń gbà táwọn fi ń súnmọ́ lọ́wọ́ ẹ ṣe é ká ṣe lè fi máa pé gbogbo ẹ̀sìn pátá iná ló gbogbo ẹ̀sìn gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan pátá iná ló ní àwẹ̀ tó máa gbà láti fi súnmọ́ lọ́rùn. ó dàbí má àwọn tí ń sin òòṣà àwọn náà ní ìgbà tí wọn ò fi panu mọ́ fẹ́ẹ́ tó wọn wọ́n máa dúpọ̀ àwọn tó ń fi ìfún mọ́ ọlọ́run tó dá wa. ó dàbí mẹ́sìn kọ̀ọ̀ta àwọn náà ní àtúntò táwọn náà fi máa ń panu mọ́. tí wọn ò ní ti àwọn kẹ́kẹ́ kan. tí wọ́n fi ní àwọn kẹ́kẹ́ ó lè lọ́pọ̀ má ó lè lọ́pọ̀ lọ́pọ̀ mọ́ nǹkan míì yọ sàpàlù mọ́ lásìkò kan ilé ìgbàjúmọ̀ ní gbogbo orí ilẹ̀ pátá tí ọ̀láyà mi lọ́dọ̀ lárúbáwá ni lọ́dọ̀ èdè èdè lárúbáwá ni lọ́dọ̀ èbó ni lọ́dọ̀ India ni kò síbi tí mo ti láàrọ̀ fún mi fún ọlọ́run. ní gbogbo orílẹ̀ pátá kò sí ìṣẹ̀lẹ̀ kò sí ní ìyàrá nígbà táwọn ìyá ti sọ lọ. ẹ ó sì ṣeé ṣe wọ́n jẹ́ pé ìtọ́ka rẹ̀ iná lọ́lọ́ ń ṣe fún wa látara ọ̀rọ̀ tó sọ fún ádámà nígbà àti àwa òun pàtó fún wọn bá jẹ́ náà tán. ó sì ṣe é ṣe ó ṣe pé ọ̀rọ̀ iná lọ́sọ̀ọ́sẹ̀ ìtọ́jà ó sì ṣeéṣe kọjá ife ìtọ́ka rẹ̀ náà lọ́lọ́run ṣe fún wa. ó sì ṣeéṣe kọjá ife ìtọ́ka rẹ̀ lọ́lọ́run náà ṣe fún wa. àdìgbélé kó lọ́lọ́run ṣe fún wa lórí pé àwẹ̀ ọmọ wa o bí ìrọ̀tọ̀ kó o ti máa bá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀jẹ̀ ni. ọdún wa ẹgbẹ́ ó ti tàbí lórí wọ́n pé àwẹ̀ ọmọ wa ó sì fi ìrọ̀kọ̀ kó o ti máa bá ọ̀tọ̀ọ̀tọ̀ possibility ó ṣeé ṣe kọjá pé nínú ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ fún ádámù àti àwa ìtanilólobó ti ń bẹ́ẹ̀bẹ́ pé àwẹ̀ ọmọ wa o lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀yọ́ máa níbi ádámù ṣùgbọ́n nígbà tí ó sì máa gba tẹ̀lé ọ yàtọ̀. ó sì ṣe é pé nínú ọ̀rọ̀ tí ọlọ́run sọ fún àdébà ádámù ìtanilólobó ti fà á mẹ́ ṣe àwẹ̀ ọmọ wa lẹ́yìn ọmọ àdébà ádámù ṣùgbọ́n ó sì máa gba tẹ̀lé ọ̀rọ̀ kìí nínú sọ́ọ́tù bá kọ́ra thirty five to thirty seven. Oṣù tó wà ní Sọ́tò Arábì náà. Ọlọ́ni wa kú ná yá Ádámù. Oṣùn àǹtàwọ̀sọ̀ ojú kàlẹ̀ jáde náà. Wákùlà mi ní àrọ́bà náà ayé tó ṣe túmọ̀. ولا تقرب هذه الشجرة هذه الشجرة فتكون من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم rahim ọlọ́ọ̀tí wà kún ná yá ádámù àwọn ọlọ́run sọ pé rẹ̀ ádámà. ọlọ́run sọ pé àtọ́ pé ádámà o. ádámà. ádámà. ẹ ẹ ẹ ẹ láti awọ. awọ àtàmàdé àti ìlú tọ́ba ti láwọ̀ bí awọ ọ̀sẹ̀ awọ ìfẹ́ tọ́ba dá sí yá ádámà ìwọ ádámù ó tún áńtà wà tó ojú ta ẹ̀yin méjèèjì ìwọ àtìyàwó rẹ ẹ máa máa ẹ máa gbé nú àlìjẹ́nà àwọn onímọ̀ ní àlìjẹ́nà èyí tí gbogbo wa lọ náà ni àwọn kan sárára nínú ọgbà àdẹ́rà kan tọ́lọ́ ń ṣe torí erékùsù kan lórí ilẹ̀ lọ́jẹ́ ajá náà bẹ́ẹ̀ yẹn. àwọn kan náà gbé àlìjẹ́nà tí gbogbo wa lọ ń bàtà wáyà yẹn náà ni àwọn kan náà gbé àlìjẹ́nà tí tọ́lọ́ bá fi

wákúlá tóbi àárọ̀ gàbá ńlá ibi tí ìlú máa ẹ máa jẹ́ kẹ́ ẹ máa mú níbi ìgbà nígbà yìí níbi yòówù tẹ́ bá ti fẹ́. ẹ sì máa jẹ́ máa mú níbi yòówù tó bá bá yìí wàlá tẹsiraba àbìlì ìṣàjàrata àbìlì ìṣàjàrata ẹ gbọ́dọ̀ wá fún ètò eléyìí o. pátákó náà bìlá ń sọ ọ lẹ́gbẹ̀ẹ́ kẹfọ́ máa bà mí jọjà alábòsí. ẹjọ́ ta ìmúrin lọ́lọ́run. ẹ ìgbà náà ní kí wọ́n máa jẹ́ bó ti wù wọ́n ṣùgbọ́n ẹ má jẹ́ sí ibi ó tún ẹgbẹ́ ibi àwẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ nù. ìwọ ọlọ́run ni wọ́n máa jẹ àwọn kan ó ní wọ́n máa jẹ àwọn kan ayé tó ní wọ́n máa jẹ làwẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀. ibẹ̀ làwẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ àwẹ̀ náà lọ́wọ́ á dìbẹ̀lọ́ọ̀bù dìbẹ̀lọ́ọ̀bù fún wa lórí tiwa. àwẹ̀ náà lọ́wọ́ á di tí ń dàgbà fún wa lórí tiwa. ẹ̀ ǹjẹ́ ti wàá mọ ìpè òfin tọ́ka lórí àwẹ̀ ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ tí ọgbà àwẹ̀ náà ètùní ń tàn jẹ. ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ tí ọgbà àwẹ̀ ẹ̀ẹ́dì àwẹ̀ ètùní tẹ́ fi mọ̀ pé ìtọ́nà ń tọ́ka sí pé ọ̀rọ̀ àwẹ̀ náà ló fi filẹ̀ fún wa ni pé ẹ rí i pé ẹ tí ọba gbá àwẹ̀ ìṣù ní nǹkan jẹ. iṣẹ́ ìṣẹ́ ọ̀rọ̀ àwẹ̀ lọ́wọ́ fi filẹ̀ fún wa ẹgbẹ́ tí ọba ti gba àwẹ̀ ìṣù ní nǹkan bẹ́ẹ̀ jẹ. ọ̀rọ̀ àwẹ̀ lọ́wọ́ fi filẹ̀ fún ádámù alẹ́ sàlátù ọ̀sálà. ọ̀rọ̀ lọ́wọ́ fi filẹ̀ fún ádámù alẹ́ sàlátù ṣùgbọ́n àwa náà ní ìṣe tí ó gba àwẹ̀ ìsìn ní ìtàn jẹ. ẹni tó sọ pé fàáza láwù máa ṣe ìtọ́nù àyà ìfúwájẹkẹsẹ wọn yẹ gẹrẹ. ìfúwájẹkẹsẹ wọn yẹ gẹrẹ. fa afarajawo máa mi máa gánà mi. ọwọ́ ajé wọn jáde kó fún ọgbà àjẹrà tí ń wà. ọwọ́ ajé káwọn mẹ́lẹ̀ jáde fún ọgbà àjẹrà tí ń wà. ọlọ́run ló ní wọn jáde ní èsì lóṣù kọfà ọlọ́run ni wọ́n jáde sí lójú lójú kò bá jíjáde. wàhálì náà fi tó bàádó bàádó ìlànà bàádé nàdó. àwa sọ fún wa pé ẹ jáde èèyàn méjì la fi ń bọ̀rọ̀ bọ̀ ìyẹn bí àtọmọdọ́ máa ń yẹ ká máa gbogbo wọn ọlọ́run àwọn pé ẹ ansa wàzọ́ ojú kàlíjà jùlọ ọlọ́run ti sọ pé wàkùlà mímí arán gbàdá ẹyìn tó ti ìtumọ̀ gbòòtú ọdún wa pé wàlá tẹsọrọ bá káàdì yìí ṣàjára bá orúkọ yọ tó sọ pé pátákó náà iná sọ̀rọ̀ yìí àméjì náà ní ti gbogbo ẹ̀ lé lórí. àméjì náà ní ti gbogbo ẹ̀ lé lórí. ọ̀rọ̀ ya tó sọ pé fa azaláwo máa ń ṣe sọ́ọ̀nù àyànhá àwọn méjèèjì náà ló tún fọ̀rọ̀ lọ. àméjì náà ló tún fọ̀rọ̀ wípé. fa akarajọ máa mi máa ká nàbí. àwọn méjèèjì náà ló tún fọ̀rọ̀ wípé. ọ̀rọ̀ akájú sọ̀kalẹ̀ ilé ayé ọlọ́run gbogbo ẹ lọ. ẹ sábà kan máa jẹ ọ̀tá fún apá kan nígbà tí inú ẹ̀jù sí inú ìtọ́jú sọ́kà ló wà o. ọlọ́ni wà lápò ń tẹ̀lé àrídì fún sákọ̀rọ̀ wà mọ́ta àrùn ìlà ayé ibùdó tẹ́sí orí bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ gbádùn rẹ̀ ọ̀n bẹ fún lórí ìjà. ọlọ́run tó ayé ibùdó tẹ́sí orí bẹ́ẹ̀ gbádùn bẹ́ẹ̀ ìgbádùn ní ìgbà kan ìgbà kan ẹ máa lọ lò lórí ibẹ̀. ìgbádùn yín ìgbà kan ẹ máa lò lórí ibẹ̀. ìgbádùn yín ìgbà kan. ìgbádùn yín ìgbà kan ẹ máa lọ lò lórí ibẹ̀. ìgbà kan ọlọ́run náà ni òtún ti wà pé. ìgbà kan ọlọ́run náà ni òtún ti wà pé. ìdìnnà ya ọmọ ní ní dàrọ bíkà kàálẹ̀ ìgbà tó ti ní ní màá kàn án lò yẹn ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ti fi bí ẹgbẹ̀rún ọdún bí ẹgbẹ̀rún ọdún tẹ̀yìn kà ní. ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run bí ẹgbẹ̀rún ọdún tẹ̀yìn kà ní o. ẹ máa máa bọ máa mọ̀ ń bọ̀ ọlọ́run ó lè má yà ọdún ó lè má yà ọdún. ó lè má yà ọdún. ó lè má yà ọdún. àwọn alábòsí alábòsí yọ jẹ ya rẹ kótó kú lórí ìfẹ́. yọ jẹ ya kótó kú lórí ìfẹ́. ẹ àdìsọ́ bá tọrọ àbújù lọ́dọ̀ tọ́lọ́ àbújù lọ́dọ̀ tọ́lọ́ forí jì kótó. ẹ ọlọ́ọ̀ni ẹ máa lọ sórí ilẹ̀ ẹ máa gbádùn dìgbà kan lẹ́yìn ìgbà náà lọ́lọ́wọ́ agbẹ́fà kọ́ ádámù mi rọ́bì kẹlẹ̀ máa ní bàtà báàlì. Ádámù wá rí àwọn gbólóhùn kan látọ̀dọ̀ Ọlọ́run. Ádámù wá rí àwọn gbólóhùn kan látọ̀dọ̀ Ọlọ́run. Ọwọ́ á rí àwọn gbólóhùn ó fi túbà lọ́dọ̀ Ọlọ́run. Ọwọ́ á rí àwọn gbólóhùn náà tó fi túbà lọ́dọ̀ Ọlọ́run. Bàtà báàlì Ọlọ́run wá gba túbà ẹ̀. Ọlọ́run wá gba túbà ẹ̀. Ìnáwó wọ́n ká wà á lò tàbí aláboyún ni ọlọ́run bá jẹ́ ojú ti aláàánú pẹ̀dá rẹ̀. aláboyún ọlọ́run bá jẹ́ ojú ti aláàánú.

ṣiṣẹ́ ikọ́ jọra wọn. wọ́n ṣe ikọ́ jọra wọn. ẹ nípa wípé gbogbo àwọn ìjọ tó ti ṣáájú náà ló ní àwẹ̀ tó ń gbà. nípa pé gbogbo àwọn àrùn tó ti ṣáájú náà ni wọ́n ní àwẹ̀ náà. àwọn onímọ̀ ti sọ pé ńgbà ọlọ́run ti dojú ọ̀rọ̀ kọ́ wáyé pé kùtìbà alaykum siyamu kama kùtìbà ala alladhina min qablikum. ajẹ́kọ̀ọ́fẹ́ ti kú yẹ ọkàn àwọn lórí wípé bẹ́ẹ̀ ẹ̀yin náà ó ti máa gba àwẹ̀ àti ti àwẹ̀ gbígbà náà lọ́rọ̀ ẹ̀yìn lábẹ́ àwọn tó ṣáájú wàlẹ̀ mùsíbà tó ìdá àmọ́tẹ́ kápá tí mùsíbà bá ti kárí ìmọ̀ ẹ̀jẹ̀ kò ti sáńkà sí ọ̀faragà tí ó dìrọ̀rùn. èyí lè lọ ẹgbẹ́ ayélujára tọrọ ń lò fún wa yìí ó ti lè fi fún yẹ fún wa ní ká ibẹ̀ ibẹ̀ bá rí gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ náà rí ọdún kọlọ. ẹ oṣùgbà mùsùlùmí àkárí olùgbé kálukú rọra wọn lọ́wọ́. ẹ ẹ tí ó tètè jí lọ ẹ tí ó tètè jí lọ ẹ ọjà bá ọmọ olùkọ́ bá tó bọ̀. ẹ o fúrẹ́dì tí ọ̀tá yẹn yẹn tiẹ̀. ó máa ń tó tí ó ní kálukú tó ti kọ̀ kan lọ́fẹ́ lọ́rẹ́ náírà jẹ lẹ́nu. ẹ ṣùgbọ́n ní yàrá ti lè dá jẹ á yọ ní yàrá pọ̀. ẹ ọlọ́run máa máa ti rọrùn fún wa ní pẹ̀lú àwẹ̀ gbọ́dọ̀ ń ti ní àwẹ̀ jẹ̀mọ́ ibi ká máa gbàlagbà pọ̀. ẹ ìdọ̀lá dùn sí pẹ̀lú ògùn ọlọ́run. ẹ pẹ̀lú ògùn ọlọ́run kọ́ lọ́wọ́ sọ àjọlá lọ sọ àjọlá àwọn àjẹwò pé ọ̀nà wo la gbàjọra wa ń bi àwẹ̀ ọ̀nà wo ni abiyá patira wa ń gba àwẹ̀ yẹn nígbà bá fi àyà ti tọ́ ìwọ̀nba tí a gbọ́ ìfọlọ́ jẹ́ pé ó wúlò fún wa wọ́lá àdó wọ́lá àdó wọ́lá àdó na ìbéèrè kọ̀ọ̀kan ẹ̀yà kọ̀ọ̀kan ẹ̀ nígbà tí o ti sí béèrè sọ́ọ̀rì náà. ìgbà mọ́nà wọ́n ti tẹ̀ kálí mọ́tò báwa yìí. ọkọọrọ ẹni màbú màbú èyí ọ. inṣàlá kò sí wọ́n bí àwọn èèyàn sọ màbú mi ti fi là ẹtọlọ ẹtọ yẹ kọ ọjọ ẹni ìdáàbòbò pẹ̀lú ìdáàbòbò tọlọ tó wọn aṣọ ní pàtó tó wọn aṣọ tó máa kú kéèyàn ó ṣe kéde lẹ́yìn tààrọ̀ wò ẹ̀ à téèyàn bá ti kírun lálẹ́ kọjá náà sílà ọlẹ́tọ̀ àti kúrìtì ni kò sí ìwọ bẹ́ẹ̀ tọ́ba wù ọ́ ní kò sí o lè ti èèyàn lè kírun lẹ́yìn wítìrì ẹ lẹ́yìn àtàbù èèyàn lè fi wítìrì rẹ̀ tọ́ba ti wù ó sì lè lọ́ra lọ́ra ju o ṣùgbọ́n tọ́ba jẹ́ pé ti borí lóyún ẹ̀yìn rẹ̀ kó jì lóru sọ́ọ̀dì òru yẹn ní sọ́dà jù torí pé kọjá pé ló ṣe ká ìtura ju fásitì ṣùgbọ́n tó bá ṣe é tìkọ́ kò sí wọ̀ mẹ́ nà kò sì jíwọ́ yìí pé o ti wá ṣe tẹ́lẹ̀ o ti mọ̀ fẹ́ kó o ti jí o tó wá jí padà so kó o tó wá yẹn náfìlà míì kò sí wọ̀ mẹ́ nà. Thank you. ẹ tó ṣe wà láìsàláì lórí gan tó bá jẹ́ kó tó mọ̀ pé lọ́lọ́ òun pa kó tó ṣe wà láìsàláì so lágbóòlù yẹmí ni wọ́n ń pè yẹ so déèsì ẹ àpà àlìyẹmí lè fà mọ́ọ̀sì ni wọ́n ń pè yẹ àlìyẹmí lè fà mọ́ọ̀sì so yẹn ni pé ìbúra èké lásán ni so yọ kò sí kàfàrà àfojúkó tó máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run lọ èyí ni pé yọ wà gbáwẹ̀ rárá o ọ̀làwẹ̀ lọ́dẹ̀ gbà èyí tí ọ gbáwẹ̀ yìí iná lè ló ní pé ó gba lórí èrò rẹ̀ pé òun ó sì nǹkan báyìí pé òun ó lè ṣe ọ̀hún àrùkí mọ́ nínú nǹkan tó dáa tó jẹ́ halal irú jẹ yóò wá fi àwòkán rẹ̀ tó wá ti ba àwẹ̀ yẹn ọ̀tọ́mátíkálì ọlọ́ọ̀dẹ pẹ̀tẹ́ rẹ̀ ṣùgbọ́n tó gba lórí irọ́ so yọ ọsẹ máa tọrọ àbójú ní kí ìdàlìkì àwọn òdòdó mọ̀ bọ́ yọ lọ ń bá àbí ọgbà orúkọ kéésì tí wọn bá dàrí àwọn ènìyàn tó pé sọlọ ń bá àbí ọgbà kó àdìgbò kò sí kàfàrà tó fún ìwé kọ́mọ tó àgbélé lọ ìkọlọ nǹkan kàkó ní ti fọ àwọn. mẹ́ta náà ní ìlú báyìí èyí ti tẹ́wọ̀ ìlà àkọ́kọ́ wa ti kà fún wájú òbí yìí ẹ ìtukù lọ́wọ́ ẹ tàbí kéde tàbí kọ́ gbọ́ aláìní mẹ́wàá tàbí kọ́ dá sọ fún wọn tí ọba wa ní láàyè tí ọba lágbára rẹ̀ tó tó wá fún àwẹ̀ mẹ́ta náà. kéde kí jọba fẹ́ dé o jọba lágbára rẹ̀ dé o. ẹ nígbà tá a ti rí ha ha ha ha ha àwọn ọmọ tó tó náà ní ha náà tó ha ha ha náà ha ha ha náà tó ha náà wà ha ha ha ha ha ha tó ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ọ̀rà òka ọ̀kadà òkè ẹ̀ tọ́ra ẹ̀ tọ́ra ọ̀kadà àti sọ́bàjọ́ àti mọ́tò àbí kẹ̀kẹ́ tọ́ra ní iye kan di one bi ninety thousand sọ wá fẹ́ gbé fẹ́nìkan ní one eh, one ten lórí pé yọ̀ọ́ máa sanwó díẹ̀ díẹ̀ tọ́ba ti di kẹ́kẹ́ ìbẹ̀rẹ̀ kọ́ńtàkì ni wọ́n ti jọ sọ kò sí wọ̀n bẹ́ẹ̀ iye ọba wọn lọ́jà lórí ìtajà rẹ̀ ó lè gbọ́dọ̀ lè sọ pé sọba dáwó lẹ ní ìsìn mú one hundred thousand wá sọba ti dáwó lẹ tó wá fẹ yóò fi san tó ti fẹrẹ ìṣe wọ mẹ ṣùgbọ́n kọ jẹ kó wá ojú wá tà fún ní one ten ní ọwọ́ arúgbó kan lásìkò wà lọ gbàgbà tó ti lówó san lásìkò yìí o nígbà ọgbọjọ kò sùn yóò di one ten ní o ìgbẹ̀yìn ò lára mọ tóró ti jẹ gbèsè sọ̀rọ̀ rẹ jì ọwọ́ abẹ fi fún gbèsè nítorí ọjọ́ tó fẹ́ fi fún fún ní òní haram mọtò láti bẹ̀rẹ̀ lẹ́tìjọ́ sọ kò sí ìwọ bẹ́ẹ̀ pẹ̀lú ìwọ náà náà. àwọn tí wọ́n sọ pé ìwọ ni àwọn màlìkíyà ni wọ́n pe pé òde ajá ọ̀rọ̀ náà sì kò fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ìjọ àwọn onífọ̀ wà lórí pé kò sí ìwọ mẹ́ẹ̀ tó wá ti jẹ́ pé ìbẹ̀rẹ̀ contract kò lẹ́tìjọ́ sọ náà. Ìyá ń sọ ọmọ tẹ̀lé ẹ ọyà bisimilá. اللهم اهدنا فيمن هديت إنك تغفر بحمد لا يشفع إنه لا يكون من عليه ولا يكون من عليه تبارك